أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه ثم صلاة والسلام على أفضل خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أدعوك فهم الله سبحانه وتعالى اللهم باتي وشوالاتي بر رمضان تتدي إني أبي الله سبحانه وتعالى بالبجاس ونين kẹlọ́n kí ó gbà ní ìbádà àwọn ustaz wa náà tí wọ́n ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa kí Allah subhanahu wa ta'ala kí ó bá wa ṣàlékún mímọ̀ wọn tó sì jẹ́ kí ariwo pẹ́ ní orí dáadáa insha Allah lára àwọn nǹkan tí àwọn kéde tí a ní fún wa náà ni wípé ẹ̀kọ́ nípa ìsìn kò mọ́ sínú oṣù Ramadan nìkan pàápàá jùlọ ìmọ̀ nípa ìtumọ̀ al al-Karim sotori pé lára àdítọ́ ọlọ́run bá fi sọ̀kalẹ̀ náà ní kàlíbà máa ronú sí àwọn àyàtì rẹ̀ so inṣáàlá ramadan lọ ni àwọn ẹ̀kọ́ èyí tí a ń ṣe kò lọ so ní lẹ́yìn ramadan ní gbogbo friday àti saturday àkọ́kọ́ nínú gbogbo oṣù so gbogbo friday ó máa máa jẹ́ fún tafsir so wá rí wípé níbi tí wọ́n bá wá bá tafsir wá dé náà ní suratul mursalat sèyẹn túmọ̀ sí wípé jùzọ̀ àmà ètò ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa kéékèèké gan àtàwa náà a máa ń sábà lò lórí àwọn sọ̀làwà àtiwà so nílẹ̀ tó sì dájú náà ni pé kí á mọ̀ túmọ̀ àwọn ayat àtàwọn súwà ètò ṣe pé a ti máa ń kà tipẹ́tipẹ́ yóò tún jẹ́ kí kùsùrù wa lórí sọ̀là yóò tún jẹ́ kí ó lékún sí so ní ẹ̀yìn Ramadan bí idinilá ní gbogbo ọjọ́ jumọ́ ní jumọ́ àkọ́kọ́ nínú gbogbo oṣù wọ́n máa fi bá wa ṣàlàyé tafsiru al-Qur'an táàmà bẹ̀rẹ̀ láti suratu Naba bi-idhnillahi ta'ala bákan náà ọ̀rọ̀ nípa ìgbésí ayé àwọn sọ̀hábà àwọn tó ṣe wípé lára wọn ni àwòkọ́ṣe dáadáa ni ó parí sí tó sì jẹ́ pé tí yẹn bá ń wá ẹni tí yóò wò láwòkọ́ṣe ní gbogbo nínú gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú sẹ̀míyàn láti rí pé nínú àwọn sọ̀hábà tí wọ́n bá wa sọ a rí courage kíyàn ní akin ìjákin ìnífaradà ìnífẹ̀ẹ́sìn gbogbo àwọn nǹkan wọ̀nyí ńlárí lára wọn tó sì jẹ́ pé ó sì ń bá nǹkan ti ń ṣẹlẹ̀ sí oníkálukú wa náà nínú ìsẹ̀mí ayé wa ń bá mu látàrí pé ó fẹ́ ṣẹ̀sìn àìmọye fìtínà àìmọye àjálù sí kó mọ̀ rò wípé bóyá òun nìkan so àwọn Umair bẹ fún àwọn Salman Alfarisi, iwájú fún bákan níbi kí yẹn jákin àbí kí yẹn ní làákàì ẹ̀rẹ́gbẹ́ Hudhayfa ibn al ọ̀gá ni ó jẹ́ aṣíwájú dáadáa òní ó jẹ́ níbi eléyìí so ní gbogbo ọjọ́ sátọ̀dé ní sátọ̀dé àkọ́kọ́ nínú gbogbo oṣù bi-idhnillahi ta'ala òní a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ìsẹ̀mí ayé àwọn sọ̀hábà àmọ́ ọmọ ẹ̀yọ kọ̀ọ̀kan nínú wọn a máa wo àwọn òye sí ètí ń bẹ nínú ìsẹ̀mí ayé kọ́ wọn eléyìí láti pé àwọn ìdánilẹ́kọ̀ọ́ méjì tá a sọ yìí ó tún kún àwọn èyí tá a ti ń ṣe tẹ́lẹ̀ ni so nínú àwọn ìta a máa ń ṣe tẹ́lẹ̀ náà ní gbogbo ọjọ́ sunday a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa àkídà so tíra tí a sì ń lò tí ọ̀sọ́rù sì ti bá wa bá jìnà òun náà ni al-aqida at-tahawiyya torí náà ni a wà lórí ẹ̀ kí ramadan tó dé so tí nígbà ramadan tó parí ní àkídà wa náà tó ṣe pé ó ṣe pàtàkì ló ṣe pàtàkì jù nínú gbogbo tá ń sọ tá ń kọ́ so òun náà tún tẹ̀síwájú bi idhnillahi ta'ala so ní gúnmọ́ ní ń sọ náà ni pé ní ọjọ́ friday àti sátọ̀dẹ̀ àkọ́kọ́ ní gbogbo oṣù ní gbogbo friday àkọ́kọ́ ní gbogbo oṣù àti sátọ̀dẹ̀ àkọ́kọ́ ní gbogbo oṣù ní friday a máa ṣe tafsir ní sátọ̀dẹ̀ a máa ṣe uh, friday a máa ṣe tafsir sátọ̀dẹ̀ a máa ṣe nípa ẹ̀kọ́ ayé àwọn sọ̀hábà ayàtọ̀ sọ̀hábà bákan náà ní gbogbo ọjọ́ sunday a máa máa continue class àkídà wa so bákan náà fún tí ìjọba bá ti yọ̀dá fún wa ká máa kí sọ̀látò jùmọ̀ àpadà so kọ́lọ́hún tá a sì ń bẹ́ lọ́wọ́ bá kí ó bá kó àrùn kòrónà yìí kọ́lọ́hún kó bá kó ńlẹ̀ kíákíá ṣàlọ́ sọ̀látò jùmọ̀ àti àwọn kútọ́ọ̀bù èyí tí à ń ṣàǹfààní púpọ̀ látara rẹ̀ kọ́lọ́hún kó jẹ́ kí á rí àwọn afáwapẹ́ so àtún yóò tó tẹ̀síwájú láti máa sẹ́ndẹ̀ sí wa ní orí àwọn gúrùpù wa so fún àwa tí àwọn máa ń wá sí halkọ̀ tẹ́lẹ̀ àwa tá a ti ní àwọn tíra wa yẹn so ká tún lọ́mọ ìgbẹ́ padà àwọn tíra àkídà wa yẹn so ìdánilẹ́kọ̀ọ́ yóò tẹ̀síwájú ní ẹ̀yìn Ramadan bí ìdìlá gbogbo ọjọ́ Sunday kí Allah subhanahu wa ta'ala kí ó gba gbogbo àwọn nǹkan yìí tó gbá ní ìbádà ní ọwá kó jẹ́ kárí àwọn afáwa pẹ́ lórí dáadáa kí ó ṣe àlékún mímọ̀ wa àwa náà kó jẹ́ kí a bá níbi tí ó ti lérè kó ṣe ní ìbàlẹ́jọ́ dáadáa fún wa lálùkìyàmà kó mọ́ ṣe ní ìbàlẹ́jọ́ aburú fún wa la hawla wala tó jẹ́ obìnrin so tí orúkọ rẹ̀ ń jẹ́ Afika bintu Zaid so náà ni wọ́n máa bá wa sọ̀rọ̀ ní orí rẹ̀ kí Allah subhanahu wa ta'ala kí ó bá wa ṣe ìjókòó náà ní rọrùn ó sì jẹ́ kí a ṣe àǹfààní tó pọ̀ mbẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi al-akhyar وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́ba tí ó ti fún wa ní ìgbàláyè látò ti máa lékún lórí àgbóyé ẹ̀sìn wa àti lórí ìsúnmọ́ pẹ̀lú gbígbáwẹ̀ àbí ọlọ́ba náà mọ́ṣọ́lá ìgbà ọpẹ́ wa àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìfún anábà Muhammad sallallahu alayhi wa sallam àwọn بإذن الله تعالى ṣẹlọ́n tó bá ní san àwọn elétò ní ẹ̀sán lórí a tún máa tẹ̀síwájú lérí ẹ̀kọ́ àti àwòkọ́ṣe ilé tá a rí nínú ìgbésí ayé ìfẹ́ nínú àwọn obìnrin ìṣáájú ẹ̀rí pàdé sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin mẹ́ta àwọn èèyàn wá ń béèrè pé ṣé kò kankan tó dáwọ̀ kọ́ṣe aláwọn náà pọ̀ nínú àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ pẹ́ta bá tọ̀nà bògbé sáyé wọn ó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo obìnrin tó jẹ́ mùsùlùmí pátá gbogbo alábùkátà sí kágbọ́yé látara àwọn obìnrin yìí àwọn ọkùnrin náà tún kẹ́kọ̀ọ́ mẹ́na kí lẹ́bí jẹ́ pé bàtà sọ̀rọ̀ àwọn ọkùnrin àwọn obìnrin nínú mùsùlùmí náà kẹ́kọ̀ọ́ nínú ìgbésí ayé sọ̀hábà ọkùnrin bẹ́ẹ̀ náà dábàá fẹ́ sọ̀rọ̀ obìnrin ní omi ìpè ọkùnrin ní sàǹfààní mẹ́ bá àtọkùnrin àtọmí ó sì kí ni o mo ṣe àǹfààní àbí ọlọ́run wa mo ṣàlàyé fún wa ní àṣọyé àti àgbọ́yé ọ̀dẹ́lẹ́ tí a kó sínú ẹ̀yìn náà sahabi àtàfẹ́ re rẹ̀ òun náà ni wọ́n pè ní Atika bintu Zaid obìnrin yìí radiyallahu ta'ala anha wardaha obìnrin àlùbáríkà púpọ̀ yìí ìgbésí ayé ó jẹ́ ẹ̀kọ́ púpọ̀ fún wa àwọn tá pàápàá jùlọ àwọn ń Yorùbá tó jẹ́ pé kí ti ṣẹlẹ̀ ni wọ́n ti rí àwọn kankan tí wọ́n lẹ̀ mọ́lá nǹkan bá ṣẹlẹ̀ sí yàn ayé wọ́n ti wá àrùn tàbí wọ́n lẹ̀ mọ́lá tí ó dàbí àbùkù àbí tí ó dàbí ìbàjẹ́ fẹ́ntì nǹkan ṣẹlẹ̀ ṣùgbọ́n ìgbésí ayé àwọn sàhábà rẹ̀ wà nílò àárẹ̀ ìmọ̀ ni wọ́n jiná débi wípé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí wọn báyìí ó dáa ni àtúnlọ́dọ̀ ló ti wá ó tún kù díẹ̀ ni wọ́n mọ̀ pé àwọn fi ń gba okùn lọ́dọ̀ ọlọ́run bá ẹni alhamdulillah ṣe tí àìdá bá ṣẹlẹ̀ sí afẹ́fi gba ogun okùn afẹ́fi rípò níwájú Allah subhanahu wa ta'ala àwọn láyé tí wọ́n ń bí tí dáadáa bá ṣẹlẹ̀ sí wa wọn ni alhamdulillah tí dákejì bá ṣẹlẹ̀ sí wọn wọn sọ wípé ìmọ̀ pé ayé ń ṣe tàbí ẹwọ́ ti wà lára rẹ̀ tàbí wọ́n ti pààrọ̀ orí ẹ̀ a ẹ̀kọ́ tó pọ̀ irú nǹkan báyìí nínú gbèsè ayé arábìnrin Atika bintu Zaid radiyallahu ta'ala anha wa ardaha ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni ìpìlẹ̀ arábìnrin ẹ̀rí pé gẹ́gẹ́ bá yẹ sọ nípa Hudhayfa bin Yaman radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ a ní ìpìlẹ̀ rẹ̀ tó dá ó lapa púpọ̀ nípa ìgbésí ayé Hudhayfa bin Yaman Atika bintu Zaid Zaid yìí tó jẹ́ bàbá Atika yìí òun náà ni kì í anha átíkà yìí ọba bá rẹ̀ náà ni Zaid ibn Amr ibn Nufay Zaid ibn Amr ibn Nufay ọ̀rọ̀ pọ̀ tí àwọn àfa àwọn olùmẹ̀sìn tí wọ́n sọ nípa rẹ̀ ọ̀gá nínú bá lè sọ onáà nìkan tí wọ́n fọwọ́ Ibn Kathir rahimahullah ta'ala eléyìí tó sọ nípa ṣáájú kọ́lọ́n bá tó gbé ànábì wa Muhammad gírógì ṣẹ̀nù sallallahu alaihi wasallam tábà gbà bí Warqa ibn Nawfal ẹ̀rọ Warqa ibn Nawfal ìyá wa Khadija radiyallahu anha inú rẹ̀ mú ànábì sallallahu alaihi wasallam bá nígbà tí ànábì dé láti mú gọ́ọ̀rọ̀ ṣọ̀rọ̀ torí pé ẹ̀rù ń bá tí ìyá wa Khadija mú lọ bá Warqa ibn Nawfal ìkẹ́ nínú àwọn tí àwọn àtàwọn Warqa jọ àwọn aṣàtọ́jọ́ lògbésí ayé anabi wa sallallahu alayhi wa alihi wa sallam wọ́n gbà anábìrì gẹ́gẹ́ sọ́nà musanna fi nàmà mi nàbí ṣẹ́yìnbá àǹtọ̀rí kabila na ọmọ rẹ̀ dàlá ànhùn ọ̀dọ́ ọ̀hún. ìgbà wọn bẹ̀rẹ̀ wọn sallallahu alayhi wa sallam nípa zayd ibn amr bin nufayn nígbà táwọn yẹn sọ àìmọye dáadáa eléyìí tí ó tọwọ́ bàbá ìṣẹ̀lẹ̀ nínú dáadáa tó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ní pé zayd ibn amr bin nufayn tó dé bàbá àti kàtà fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí òun àtàwọn wọ́rọ́kọ̀ wọn jọ sìràjò láti lu wọn lọ sí sham ìgbà tí wọ́n dé sham àwọn wọ́rọ́kọ̀ àtàwọn míì tí wọ́n jọ lọ́rin àjò yẹn òun ni wọ́n darapọ̀ mọ́ àwọn àmì ìdarapọ̀ mọ́ àwọn nàṣọ́rọ́ àmì ìdarapọ̀ mọ́ àwọn yahudi bàbá yìí nìkan sọ òun nìkan ni ló dá dúró tí ò darapọ̀ mọ́ ẹnìkankan kí ló sì fà á òun náà ni pé ńgbà tó béèrè lọ́wọ́ àwọn yahudi pé ń fẹ́ darapọ̀ lẹ́sìn yìí bò ní sísè wọn náà wọn ni kó tó darapọ̀ mẹ́sìn wáyé

ó tó dínà sọ̀rọ̀ kan ó bẹ́ẹ̀ dà ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe tí ó ní darapọ̀ mọ́ àwọn yóò sọ pé tó bá gbó sọ́láti nípìn rẹ nínú ìpín ilé ìtọ́lọ̀ wọn bá ti pín fáwọn ó kí ni pé ó ní onáà ní kó wà nínú àwọn àdọ̀rí àwọn tó ti sọnù ah. ó ní ìfẹ́ sọnù náà nì ni mo fi sọ pé mi ṣe kí ni o mo fẹ́ darapọ̀ mọ́ ẹ̀sìn báyìí lẹ́nu kí wọ́n sọ fún mi pé wọ́n pé ò fẹ́ rí ìbínú ọlọ́run ò dẹ̀ ọ̀dọ̀wọ́ rẹ̀ nígbà náà kó máa tọ ojú pọ̀nà arábíwá Ibrahim alayhi salatu wa salam jẹ́rìí ìbámu bá tó gbọ́ ilé òní à ah, mílíọ̀tù Ibrahim ojú ọ̀nà Ibrahim kọ̀tùkọ́ntù àléyà ojú ọ̀nà Ibrahim náà mo wà kí n tó kú wa wá sí sáàmù torí pé pé bàbá ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìmọ̀ lọ jókòó sí dìkàbà ó jókòó sí bẹ́ẹ̀ yóò máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé èèyàn lè ṣe kí ni èèyàn lè gbóòórùn tàwọn ìdí lápòjúwe àfúnàbí tàbí bákìrì ó ní ọjọ́ lọ tara àná ọ̀dọ́ ha ó ní kọ́ọ̀lá ti lakọ̀dọ̀rọ̀ àyítu zayd ibn amr ibn nufail ó lọ́n ti rí zayd ibn amr ibn nufail níjọ́ kan tó dẹ́gbé musulman bá rọwé ilẹ̀ kàbá tó fẹ́yìn ti sí ara kàbá yakul ya mashara quraish bàbá ìdókò síbi kàbá ní ọkọ̀ náà quraish wallazi nafsu zayd biyadi ó lọ́n fẹ́ni tó dẹ́gbé ẹ̀mí zayd ẹ̀mí ara rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní gbogbo yìí dẹ̀ ń sí pàtàkì káàkiri ẹ̀sìn lórí ẹ̀sìn Ibrahim wọn sọ pé Allahumma ìwọ ọlọ́run ọba o inni alam ahabbil wajhi ilayk tó bá yẹ pé mo bá mọ ọ̀nà kan tí mo lè gbà sìn ọ́ tó yẹ pé mi ló nífẹ̀ẹ́ sí jù ní àbàdínà kàrí ìgbà wá ọ̀nà yẹn láti máa fi sìn ọ́ walakinnani la alam ṣùgbọ́n mi ó gbóyè tó lè rí ọ̀nà sí ọ̀nà mi tó ṣe kí ni o tó tún dáa ju tóun ti gbọ́ yìí lọ tó fi padà àwọn Yahudi àtàwọn ọ̀nà sọ̀rọ̀ ìyẹn tó fàgbà tí wọ́n sọ gbogbo dáadáa yìí nípa mẹ́rin ní àmì ìlú fáyì fún anábì wa sallallahu alayhi wa alayhi wa sallam dẹ̀ rí nínú àgbàkà tọ́lọ́run bá ṣe olókọ orin àrọ́bàn أربا واحدا أم ألف ربي أربا واحدا أم ألف ربي أدين إذا تقسمت الأمور أدين إذا أتقسمت الأمور أذلت اللات والعزى جميعا أذلت اللات والعزى جميعا كذلك يفعل رجل البصير كذلك يفعل الرجل البصير للعزى أدين ولبنتيها ولا بنتيها فلا العزى دين ولا بنتيها ولا صنمي بني عمرو أزور ولا صنمي بني عمرو أزور ولا صنمي بني عمرو أزور ولا أبلاء دين وكان ربا ولا أبلاء دين وكان ربا لنا في الدهر إذ حلمي يسير لنا في الدار إذ حلمي يسير لنا في الدار إذا حلمي يصير عجبت وفي الليالي معجبات عجبت وفي الليالي معجبات وفي الأيام يعرفها البصير وفي الأيام يعرفها البصير وفي الأيام يعرفها البصير لأن الله قد أفنى رجالا لأن الله قد أفنى رجالا كثيرا كان شانهم الفجور كثيرا كان شانهم الفجور كثيرا كان شانهم الفجور كثيرا كان شانهم الفجور وابقى آخرين ببر قوم وابقى آخرين ببر قوم ويرضل منهم الطفل الصغير فيرض لا منهم الطفل صغير فيرض لا منهم طفل صغير فيرض لا منهم الطفل صغير ولكن أعبد الرحمن ربي ولكن أعبد الرحمن ربي ليغفر ذنب رب الغفور ليغفر ذنبي رب الغفور ليغفر الذنب ربي رب الغفور رب الغفور ليغفر ذنبي رب الغفور فتقوى الله ربكم احفظوها فتقوى الله ربكم احفظوها هو من هو فتحا فرب فتقوى, فتقوى الله رب فتقوى الله ربكم احفظوها فتقوى الله ربكم احفظوها متى ما تحفظوها لا تبوروا متى ما تحفظوها لا تبور متى ما تحفظوها لا تبور متى ما تحفظها لا أتبو ترى, ترى الأبرار دار جنان ترى الأبرار دار جنان وللكفار حامية سعيرا وللكفار حامية سعير وللكفار حامية سعير وللكفار حامية سعير وخزي في الحياة وإن يموتوا وخزي في الحياة وإن يموتوا يلاقوا ما تضيق به الصدور يلاقوا ما تضيق به الصدور يلاقوا ما تضيق به الصدور يلاقوا ما تضيق به الصدور So Abu Ibn Ishaq àtàwọn míì nínú àwọn olùkọ́ tó wọ́n ní ọ̀rọ̀ tí Zayd ibn àdínà ìdá àtàkọ sàmátẹ́lẹ̀ ọmọ. gbogbo ọ̀rọ̀ tẹ́ bá wù dáadáa tẹ́ bá wù dáadáa ẹ̀rí pé ọ̀rọ̀ tàfíìdì ìgbésọ ọlọ́run olùmọ̀ ọlọ́run mélòó ló ń fẹ́ máa ṣe sẹ́gbẹ̀rún ọlọ́run ló máa ṣe òun ti ṣe azilu òsálátà àti òzà òun ìbá wọn sí látà òun ìbá wọn sí òzà أدين على بنتيها ولا صنم بني عمرو أزور ولا صنم بني عمرو أزور ولا صنم بنو عمرو أزور lílọ bẹ́ẹ̀ làwọn bànú sọ́nàmù àwòsàn àwọn bànú àmú lọ so yóò kàn lọ jókòó sí ìdíkàbà ọlọ́run bá kàn dáadáa alàmílà ti hànífìyà kò tí sì pé àmísọ́lá so àwọn afá sọ pé àmísọ́lá bàtà wọn sọ gbogbo dáadáa yìí fún àlejò nípa rẹ̀ pé á ah, irú èèyàn báyìí lẹ́nu yìí jẹ́ ìṣọ́rọ̀ ọba umma kan lọ́jọ́ alkiyam ẹ rí i pé àwọn èèyàn ti lọ tó dé pé ọlọ́nkà dáhùn kó jẹ́ pé làákàrí wọn ó kẹwà níbi tó yẹ kó wà wọ́n sì rí pé á ah, ó sì jẹ́ pé ọ̀pọ̀ ó sì jẹ́ pé àmọ́ sin òòsà káfọ́ ọlọ́run bá lẹ̀ sí bẹ́ẹ̀ nìkan ló ní ẹnìkan ló dá bẹ́ẹ̀ nìkan ló ṣe gbá bẹ́ẹ̀ nìkan ló sà so zayd ibn amr ibn fayed ara rẹ̀ ní àti kàdá ń sọ̀rọ̀ ẹ̀ ti jáde kẹwàá wo àgbàkà bá wọn bá ṣe pé àbáyẹn kí ṣe àti kàdá nìkan náà máa ní kó bí o sa'id ibn zayd ìkan ní àwọn aṣọ al-mubashsharuna bil janna nínú àwọn tó ń fún ní ẹ̀mí gbé ẹ̀ẹ́ eh, وأفضل أصحاب النبي مكانة النبي مكانة ومنزلة من بشر بجنان ومنزلة من بشر بجنان ومنزلة من بشر بجنان سعيد زبير عثمان عامر علي سعد بن عوف طلحة العمراني àlíjò sáàdọ̀bọ̀nà òfin tọ́lá àtúrà. so àwọn mẹ́wàá tó ń gba ṣàhádà àbìnrin látàrí mẹ́wàá yẹn ẹni àkọ́kọ́ sàáìdù tó sọ sàáìdù ibn zaid ibn amr ibn nufay so nínú àwọn ọmọ bàbá yìí lájẹ́ pé àtíkà àti sàáìdù tó náà jẹjẹrà ọmọ ìyá kan nínú àtàrà zaid wọ́n jẹ̀ ti jáde ibn amr ibn nufay so nínú nínú bárọ́kà ìwà lórí ẹ̀sìn òdodo ìmẹ́yẹsẹ̀ ọlọ́run bá padà kó yẹ́sì padà ó wọlé ṣe lẹ́wọ́dì ó lè ṣe náà sọ́rọ̀ mílíọ̀tì Ibrahim bó ń bá ṣe mọ́mọ́ náà lòun ṣe bá ṣe so kò forí balẹ̀ fún òsàrí wàlà ọmọ rọ̀ fi hayati kí ẹ̀dá ìṣèkú bí adáwà àkàkà ti tètè bẹ̀rẹ̀ mọ́ so nínú àwọn ọmọ tó bí àrí àtíkà bintu Zaid ìjọ tó máa mú ààyè wá a máa sọ nípa Sa'id ibn Zaid ibn Amr ibn Nufayl ṣùgbọ́n nínú àwọn ẹ̀dá tó ní àlùbáríkà púpọ̀ òun ni Sa'id náà sẹ́yìn ibn zubair ibn ibn ibn ibn zayd òun gba islam látọ̀ antori kimani abibakiri ẹgbẹ́ abubakiri ọ̀dọ̀lá ni ọlọ́pàá àwọn kùnsàkùnsà àwọn mẹ́wàá àkọ́kọ́ yìí ọwọ́ abakiri antori kabakiri wọn ti gba islam yàtọ̀ sí ọmọ radiyallahu anhum ajma'in so èmi ni èmi ni zubair ni èmi ni sa'id ni èmi ni abdulrahman bin awf ni èmi ni tolha ni gbogbo àwọn yẹn pátá antori kita abibakiri abakiri ló kọ́ wọn bá nàbí sallallahu alaihi wa alihi wa sallam Sa'id ibn Zaid òun náà sì ó da gbogbo ogun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam yàtọ̀ sí ogun Badr nìkan nìkan ní kọjá Sa'id ibn Zaid kò jagun Badr torí wípé ànábì sallallahu alaihi wasallam òun àti Talha ibn Ubayd ànábì tí ràn wọn lọ sí Mẹ́kà tí kan lọ sí tajasus kan lọ kan lọ ti mú bọlẹ̀ láti wò kí ní ìṣẹ̀lẹ̀ láàrin àwọn Quraysh kò tó fi dagun mágírètà so ìyẹn ló fàtí òfin sí nínú ogun bàdà láyé ha nígbà fẹ́ lọ ní pé àtíkà yìí ọmọ ìyá rọ́jẹ́ sani o Sa'id ibn Zaid ibn Amr ibn Nufay nígbà bá lọ níbẹ̀ ni pé bàbá arábìnrin yìí àtíkà yìí ó jẹ́ ní tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ dà Allah subhanahu wa ta'ala ó sì sànù Sa'id ibn Zaid ó sànù ọmọ táàtì ló bí ó sì níyàwó méje ọdí Allah ta'ala nù méje yẹn kẹsí pé lẹ́ẹ̀kan náà so bí kí mẹ́ra kíkà kú kó fi mi padà síbẹ̀ bí so bàbá sí gbogbo ọmọ tó sáyé ìdìbò sáyé ìdìbò àmì ìdìbò nàfà ìtọ́bí ó jẹ́ mélòó tààtì radiyallahu ta'ala anhu wà gbọ́n nígbà tí insha Allah nígbà tó lọ́mọdé kan nígbà láyé àtànáfàsàrà dá lórí ọ̀rọ̀ tó sáyé ìdìbò sáyé àtíkà bíntu zayd ibn amr bin nufayl obìnrin yìí e ń bá fẹ́ kú sójú oju ọ̀nà tó fẹ́ kúkú ṣàhídì ilé àti ìkànnì kó lọ kànlẹ̀kùn ẹ̀ kó lọ tó sì ẹ̀pọ̀ bó o bá ti fẹ ó súnmọ́ pé wàá rí ṣàhádà yìí wàá kú àwọn kúkú ni wa ẹ̀rí wíkẹ́ sí nǹkan tó rọrùn nínú dáadáa ẹ̀rí pé ogun lágbádá yóò nìkan ló sọ fún wa ń bẹ̀rẹ̀ pé àwọn tó jẹ́ pé nígbà lọ́dọ̀ ti wà lẹ́nu ìdàkejì la wá rí sí lẹ́yìn àwọn sàhábà dáadáa kí ló fà á Abdullahi ibn Umar radiyallahu anhu wọn ni ó ló sọ̀rọ̀ yìí pé Ali ibn Abi Talib aláyé han wọ́n yà ń bẹ̀rẹ̀ pé Ali sọ bẹ́ẹ̀ radiyallahu anhu Abdullahi ibn Umar náà sì kí ni ó wọn náà sọ pé mọ́nà àrùdá ṣahádàta gbogbo ẹnìkan tó bá ti fẹ́ fẹ́ tó bá ti jẹ́ pé ó wù kóhùn ó kí ló fà á tí wọ́n fi sọ báyìí ní ipa arábìnrin ẹ jẹ́ ká wọnú ìtẹ̀gbésí ayé rẹ̀ tọ́bi Allahu ta'ala àná ọ̀dọ́ wa a sọ fún wa pé ìpìlẹ̀ rẹ̀ tani bàbá rẹ̀ ni Zaid ibn Amr ibn Nufail ó sì ní ọmọ ìyá tó jẹ́ tani náà tó jẹ́ Sa'id ibn Zaid ibn Nufail tọ́bi Allahu ta'ala anhu majma'in bàtí àfíkà ń dàgbà bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ inú ẹ̀bù tọ́lọ̀ ṣe fún arábìnrin àfíkà radiyallahu anha òun wípé Allah subhanahu wa ta'ala ó sàánú rẹ̀ débi wípé ó rẹwà púpọ̀ pé yẹn rẹwà pé ń dùn orí lóbìnrin Allah subhanahu wa ta'ala aláwọ̀ ó sàánú rẹ̀ ọdún sọ fún àwọn obìnrin ayé tiwa pé tó bá yẹ pọ́nlọ́n bá kí ọ pẹ̀lú ẹwà mọ́ ló kú ọ̀rọ̀ kọ́kọ́ rẹwà láyé ẹwà tó wá rí yẹn mọ́ ló pé yẹn ló bu àfọ̀ láǹfààní kò mọ̀ ìyàpọ̀ lọ wọn kò lọ kìmá kò borí oní bá fi fifty years lótò náà lò sínú àwọn obìnrin tó jádò fẹ́lẹ́ àwọn sọ̀hábà òun náà ni àfíkà bíntu zayd ṣùgbọ́n lára àwọn sàhábà ìkan nínú àwọn obìnrin tó jáde òfin láyà àwọn sàhábà òun náà ni àfíkà bíntu zayd ṣùgbọ́n obìnrin kan bá rò pé bí òun jáde òfin wọ́n kọ́ lákọ́kọ́ báyìí àwọn tó ti dáa jù ọ lọ wọ́n lè ṣe tọ́lọ̀ pẹ̀lú rẹ̀ àwọn náà ni àwọn kóbìnrin kó má ti dàgbà tán ni kó má ti bọ́ ọmọge ni ló di pé àwọn ọkùnrin àwọn ọ̀dọ́ ni wọ́n ń dù ú kálukú ní rọ́gbà kálukú ló ń show interest àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ pé obìnrin kan láàrin àwùjọ kan gbogbo ẹ̀yìn kan àmì lẹ́nu interest àbí ìtọ́ta fẹ́ sọ ilẹ̀ àti tani àbùdá kókú tó ẹni bá ti sọ láàrin Salman àti tani àbùdá àmọ́ kí sọ lè yíwá dè yóò tó wà wà ní àwọn èèyàn ń dùn gbẹ̀dà ló fẹ́ fẹ́ àfíríkà ló fẹ́ fẹ́ àfíríkà ta ló fẹ́ fẹ́ àfíríkà nínú ẹ̀bùn tó wà fún obìnrin yẹn kí bá ṣe rí nínú yẹn ni ó mọ orin kan orin ìkan nínú ẹ̀nà bá ti ṣàlàyé àwọn nǹkan a fẹ́ bá tà ń bá lọ obìnrin àwọn èèyàn lọ bá afẹ́fẹ́ afẹ́fẹ́ nínú àwọn tó lọ rèé bá ibn abi bakr as-siddiq radiyallahu ta'ala anhuma wardahuma ẹ máa fẹ́ fẹ́ yẹn gbà mí bẹ obìnrin àǹfààní ló jẹ́ fún ọ tó bá ní àwọn èèyàn tó fẹ́ fẹ́ ọ tí wọ́n pọ̀ àǹfààní kó mú ẹ kó o sẹ̀ sa ẹni tó dáa jù nínú wọn kìí ṣe àǹfààní pé gbà ní ìgbà lọ́hùn kó mọ forí wọn gbára wọn ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó jẹ́ pé wọ́n wà ní rúpò tí àti kàwáì ọ̀pọ̀lọpọ̀ wọn padà máa ń rí ibi náà tààrà bẹ́ẹ̀ nípa wípé òun nìkan yóò mọ̀ sọ ìyàwó obìnrin yóò mọ̀ sọ ìyàwó ọkùnrin mẹ́ta tó bá gbà lọ́wọ́ eléyìí ó ti lásìkò tó fẹ́ẹ́ lè tẹ́pọ̀ tún àwẹ̀ níbo ọ̀dọ̀ tí ó lè tó ṣe tó sínú àwẹ̀ ẹni tó gbowó aṣọ lọ́wọ́ ẹni tó gbowó bàtà lọ́wọ́ ọ̀tọ̀ lẹni tí ó ra aago tí fóònù bá bàjẹ́ ọ̀tọ̀ lẹni tí mẹ́rin rà sí ìbàdílẹ̀ o irú ẹni tó ń ṣe báyìí nǹkan yìí ẹwà yìí tàbí ẹ̀bùn ẹlòmíì tó wá wà ó lè mọ́ rẹwà tó bẹ̀ gẹ́ ṣùgbọ́n náà ó kà fún lẹ́bùn pé káwọn èèyàn ṣàmà dojú sọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ náà kó jẹ́ kó jàlé ọ ní orí òní kó jẹ́rìí fún ọ ló dáa kó mọ̀ jẹ́rìí lé ọ ní kó mọ̀ jẹ́rìí lé ọ ní orí. báyìí ìgbà tí Abdullahi ibn Abi ńgbà tí ó di wípé ó mú kíkpà wá bá àfi kára bí ọlọ́ àná. mo kọ́ àwọn Abdullahi ibn Abi sẹ́mi pé tàbá jẹ́ mọ̀kẹ́kẹ́ nínú pàtàkì tiẹ̀ ọmọ tani ọmọ kọlífà tó rasul. ọjọ́ pé ìgbẹ́tọ̀ àgbàjá náà so nígbà nígbà nǹkan táwọn obìnrin máa wò láti fẹ́yàn nígbà míì wọ́n máa wo ìdílé pé ta ni bàbá rẹ̀ ẹni tó máa dákọ̀ àbá láwùjọ táwọn pọ́nmi lẹ́nu so àti ìkàrọ̀dì Allahu ta'ala anna ha ó wu Abdullah ibn Abi Bakr ó sì wu àwọn dáadáa eléyìí tó ń bẹ fún Abdullah nínú dáadáa yẹn òun náà sọ́rí bo yíra ànábì ni ọ̀tà ànábì sọ̀rọ̀ ìjìrá ni bàbá rẹ̀ awàlùmọ̀ asùlámù ní hajj umma ẹni àkọ́kọ́ dọ́kọ̀ gba islam inú ẹ̀sìn wa ẹni ẹni tó dábàá ànábì sallallahu alaihi wasallam tí ànábì fọ̀rọ̀ rẹ̀ ṣeré ni tó ní dé ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìyẹn àkọ́kọ́ jẹ́ kí abdullah ó ní pass mark lọ́dọ̀ àfíkà gbọ̀ngàn mi wà mí ẹni pé obìnrin tó wà nínú àkàkẹ́ ẹ ṣe pé ó wà wọ àbá ọkùnrin ẹnìkan oníwò òun náà pé àmìládìí ẹni mùsùlùmí wò wàrà àwọn ẹ̀kọ́ wò òun náà ṣé láti ẹ̀rọ fẹ́fẹ́ ni. àti ìkàrọ̀jọ lọ àníhá ó wù àwọn ẹwù náà pẹ̀lú Abdullah ibn Abi nínú àwọn ẹwù eléyìí tó ń bẹ lára ibn Abi Abdullahi náà ṣe fún Muhammad sallallahu alaihi wa sallam gbàtà nàbí ṣe hijira àti Abubakar ẹ̀rí pé anúsọ̀lọ́lá àrùwà sọ́lọ́ kò ní mẹ́kàtà ń lọ sí ó ní Abdullahi nígbà náà òun wà ní ní àjò òun náà ń bọ̀ ní àjò kan apákan láti pẹ̀lú ọ̀nà tí ń bọ̀ òun bá business trip lọ ìgbà tó ń bọ̀ apákan sọ nínú sọ pé ó ra aṣọ kan ó yẹ ní tí máa ń ṣe ni pé àwọn kùrẹ́ṣì wọ́n ń wà nàbí sọ̀sọ́là wọ́n dàsọ́ pé wọ́n bá wà nàbí àwọn òfin ìyàrá kún mi báyìí abdullahi wa máa ń lọ ṣe alamí tó bá ti di ọwọ́ ọ̀sán pé lọ́dún tààrà àwọn kùrẹ́ṣì yóò mọ̀ gbọ́ gbogbo nǹkan tẹ́ bá ń sọ tán bá ń pètè pèrò tó bá ti wá di alẹ́ ló mòrù yóò pọ̀ lọ́ba nàbí sọ̀lá ọ̀sálà àtàkùn bá kiri ibi tẹ́ sapamọ́ sí yóò lọ fún wọn lábárè ìtàwọn kùrẹ́ṣì ló sọ ni ó tó bá yẹn náà o ẹ̀rí pé ẹni tí olùfà nàbí ní information àtọ̀sán àtòrú ẹ̀rọ ṣe kí ni o ó fún wa lẹ́nu iṣẹ́ fún iṣẹ́ ẹ̀sìn tó dẹ̀ fi iṣẹ́ fún anábì Muhammad sallallahu alaihi wa sallam Abdullahi ìmọ̀mọ́ tó bí fún Abubakar so wọ́n pè ní Kutaila Kutaila ìyá obìnrin yẹn àwọn afáàfáà àwọn ìsábà sọ̀rọ̀ rẹ̀ tó máa sọ̀rọ̀ ìyàwó Abubakar ọjọ́ láàrín torí pé Abubakar padà kọ obìnrin yẹn ní asúnà kan sì wà nípò jàhìlíyà náà rọ̀bẹ́ so abdullahi bin abibakri kùtẹ́yìlá bíntu abdul uzza ẹ̀rí pé kóńtà ti ṣe pé kókó àwọn àwọn olùkọ́ tán wà lórí pé tó gbà sábà gbà sábà àmọ̀ṣọ́ ọlọ́ọ̀lá òun náà ní pé obìnrin yẹn ọgbà islam abubakar siddiq mọ̀lẹ́bí tó dáa ní abdullahi ti dáa wa ṣẹ̀gbẹ́ nínú mọ̀lẹ́bí náà ní ìyàwó aisha ti wa inú mọ̀lẹ́bí ní abdulrahman ibn abubakar ti wa inú mọ̀lẹ́bí asma bint abubakar ti wa inú mọ̀lẹ́bí muhammad ibùdó abibakar jù wọn so tọ́lá àwọn mọ̀lẹ́bí yẹn pátá ẹ̀rí mọ̀lẹ́bí tó ní àlùbáríkà púpọ̀ ẹ̀fọ́n sọ pé máa hi àbí àwùwalẹ̀ àbàràkájú kún kéle ìkọ́ ni àkọ́kọ́ àlùbáríkà yín ẹ̀yin ta ni o ẹ̀yin ara alẹ́ Abubakar nígbà tó máa sọ̀rọ̀ nípa ìyàwó àyìn ṣọ́tọ̀ bí ọlọ́ọ̀ náà àmì àrùbá bó tilẹ̀ jẹ́ pé nínú oríire tí Islam fún wa oníkéèyàn níyàwó púpọ̀ bá wọn gba àwọn bá a sọ yìí àsùnmọ́ yàwó aisha abdulrahman abdullah muhammad adúsọ ìyá márùn gbogbo márùn bá sọ ìyá kàdákọ̀ ló bí wọn yàwó aisha àti abdulrahman ibn abubakar àwọn méjèèjì yàn ìyá kàdákọ̀ ló bí àwọn hmm? ẹ̀bì lẹ́fìrí pé wọléwọ̀dé abdulrahman àti yàwó aisha náà ti gíní ó pọ̀ ẹ̀wọ̀n fásitì nàbí sàbàrà ń fẹ́ jáde láyé sallallahu alaihi wasallam ẹ̀rí pé abdulrahman ló wá ṣẹ́rántí abdulrahman ló wá tó ń pákó tí àwọn àìsàn sọ pé òun rí kìíní yàrá tọ̀dọ̀ kí ni o látọ̀dọ̀ rẹ̀ so òun àti àwọn àìsàn ìyá kanáà lọ́kẹ́ lóbi ìyá wọn òun roman òun lọ ìyá tí wọn. Abdullahi tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí àti Asma Asma bíntu Abibakiri Abdullahi ìyá àti Asma yẹn ìyá kan ló dáhùn pàpẹ́ ní kùtẹ́yìlá òtí yé ní sè é. ìbùdókòó nínú bá àdéfò àsùnmọ́ ọ̀rọ̀jẹ̀ lọ́tàlá náà rọ̀dá wa ó ní ìyá yìí ti fún ní ó ti fẹ́ gbé nǹkan fún ní tí àsùnmọ́ ò bá gbogbo ń fi bínú pé kúfùrù tẹ́ ìṣọ́ ẹ̀kẹ́ tí kò ní kúfùrù náà ó tó nípa so ìdá àsùnmọ́ àti abdullahi bin abibakiri wọ́n jẹ́ wọn so ọ̀tọ̀ tó ní muhammad so ẹ̀rí pé gbogbo àwọn nǹkan yìí gbogbo wọn ọmọ dání o

bin Abi Bakr Muhammad bin Abba subhanallah ẹ rí i pé nínú oríire ọkùnrin máa ń ṣe níbi kí ìyàwó pọ̀ lọ́dọ̀ rẹ̀ kó wájà àwọn ẹ̀rọ alábàákà alájihad nígbà tí dáa sí lọ ni pé Abdullahi yìí náà òun náà ẹ̀ńtò náà náà ní àwòmọ́ tó dáa lára nígbà tí Áfíríkà tó rí báyìí radiyallahu anhu majma'in ó rí pé ọ̀dọ́ tó jẹ́ pé ọ̀dọ́ tó náà ṣàlùbáríkà láwùjọ ni والده أول الناس إسلاما وأقربهم من رسول الله صلى الله عليه وسلم وخليفة المسلمين من بعده فوافقت عليه ودخل بها ìgbà إذا àtíkà wò pé tọ́ àwọn èèyàn tó fẹ́ fẹ́ wá pọ̀ lóòótọ́ bọ̀tà búlá yìí wọ́n dà gbọ́n tó yá yìí ó sì nínú ẹ̀tọ́ da ọba rẹ̀ náà ní pàtàkì ní ọba juwọ́lẹ̀ fún gbẹ́tọ̀ òǹgbà fún wọ́n wọn nígbà tí wọ́n fẹ́ra wọn wọ́n wọlé tọ̀ra wọn àtíkà gbèsè ayé àtíkà ní ọ̀dẹ̀ Abdullah ibn Abi radiyallahu anil jami àtíkà yìí ó ń gbégbé sí ayé tó dáa lọ́dẹ̀ Abubakar ó ń gbégbé sí ayé ìyàwó alábàárìkà lọ́dẹ̀ Abdullahi ibn Abubakar ṣùgbọ́n nílẹ̀ mọ̀tàrí ó ní pé Abdullahi àti àtíkà ilé wọn ó wà ní ká sọ pé ó kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ilé bàbá ọkọ ni Abubakar ilé Abubakar ilé Abdullah tó ti má rì ní o ó fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú dé sáré ní bàbá rẹ̀ adórí ẹ̀mẹ́ ẹ̀rù wípé ọ̀pọ̀lọpọ̀ irú ń tà sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin láwùjọ wa tó wá fẹ́ tọkùnrin máa ti fẹ́ ẹjọ́ ìlẹ́gbẹ́ family house lóde ọkọ̀ ṣe ní ṣẹ́rìtò a sọ wípé dẹ́dẹ́ o ń gbé kò family house pé àà ah, dẹ́dẹ́ láwàjì but bá mi ń bẹ́ tó bá pè nǹkan tí bùkátà àbí kọ̀díṣẹ̀ tí yín bá dé nìyẹn tó dẹ̀ yẹ́kẹ́ bí tẹ́pẹ́ ó ti rẹ́sìn rẹ̀ sí náà nípa alhamdulillah ìyẹn tó wá kọ́ ẹ̀rẹ́mí tó wá rẹ́ni pé snap bí ah, ọkọ̀ rẹ̀ ní mọ́mù ládùúgbò ọkọ̀ rẹ̀ títí ìrẹ́lómi tó fi lélẹ̀ fún ọkọ̀ rẹ̀ náà ìlànà sọ́kọ́ láti bọ̀t pẹ́sẹ̀ parí pláàtì kan lẹ́gbẹ̀ẹ́ lé dábì tó bedroom náà ni ó dẹ̀ bẹ̀rẹ̀ ó dá fún sátà tó sàrẹ̀lẹ́ láyé ṣùgbọ́n ilé Abubakar àti Abdullah asọ́pọ̀ṣẹ́ kí ni ó fẹ̀gbẹ́ tẹ́ra wọn ni bí kan sọ pé ara ilé Abubakar náà ni wọ́n ti yọ ààyè fún wọn kí lè rí wa ìtàn táwọn sọ yóò jẹ́rìí sí nǹkan tá a sọ wọ́n lo ayé báyẹn wọ́n jọ ń gbé gbèsè ayé lọ́kọ̀ láyà inú wọn ń dùn wọ́n gbádùn ara wọn ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́ náà láti pé ìgbésí ayé tuntun ni ó ní fàókèdà bí Abdullah fi bidayati hayati máa ha ọjọ́ ń lò gbèsè ayé báyẹn ọ̀dọ́ méjèèjì ọ̀dọ́ hánrán ونسي كثيرا من واجباته بسببها gbàtọ́ bẹ̀rẹ̀ gbèsè ayé ọkọ àtìyàwó tuntun yìí afáàyè Abdullah ọmọ sàbí àgbà ó gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ojúṣe tó wà lọ́rọ̀ ẹ̀ kìí ṣe ojúṣe gbèsè ayé nìkan ó gbàgbé ojúṣe tẹ̀sìn gan kìí ṣe ojúṣe tẹ̀sìn nìkan ó gbàgbé ojúṣe tìgbésí ayé gan kò lè lọ ṣọ́ọ̀bù mọ́ owó owó rọrùn fún láti sọ́nà kò fẹ́ lè jáde nílé pé ah, kí n fẹ́ lọ sí ìtàgẹ̀ tó bá jáde báyìí wàràwàrà ẹwọ lè ti yá tó wà lọ kí ni mọ́sálásí àsìkáàrù lóyè ti lọ sí ó ti bíìsì pẹ̀lú àfíkà tó pé àfíkà obìnrin àgbàríkà púpọ̀ nípa rírẹwà rẹ̀ nípa kàmìlẹ́ bọ́kọ sí ẹ̀mẹ́bàbí aṣọ pé ṣááyọ̀rọ̀ ni ká mọ̀ nǹkan káàtìbà ní ó mọ̀ nǹkan kọ kọ́kọ́ tó kọ́kọ́ lọ kó jáde kó tó dé padà ó ti kọ nǹkan sí ìbìwé ó ti fi ó di pílò ẹ̀rí gbọ́dọ̀ àwọn obìnrin bá wọn ẹ̀mí ọkọ̀ yìí sábà fẹ́ kó lọ́dọ̀ wọn ó tún wá mọ̀rin kan obìnrin tẹ́gbẹ́ ẹjọ́ kúrò nílé ó kúrò nílé lọ mọ́sáàsì ìrìn láti ilé sí mọ́sáàsì rẹ̀ ìrìn two minutes ni kó o tó dé ó ti sẹ́ni mẹ́sẹ̀gì sórí fóònù rẹ̀ ah, ọ̀dọ́ náà ti kú o ó kúrò lọ́dọ̀ ẹ̀ ní ìsìn lọ mọ́sáàsì láàrin wá fáfin tẹ́bi sọ́ọ̀fì kí ó tó padà dé ó tún tẹ́ fóònù padà báyìí kó tó délé padà ó ti ní mẹ́sẹ̀gì ẹ̀ ah, ẹgbẹ́ tó yàn bá sọ́ra nǹkan lè fẹ́ sí yẹn wàdá sí akẹ́fìrọ́ ní wàjìbà àti hí bisábàbí ha àfáà ní Abdullahi nabakri ó ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn lọ́rùn rẹ̀ torí obìnrin tó fẹ́ ìtàrí ìtẹ́ta ń sọ gbogbo ọ̀rọ̀ ló bùkátà sí àwọn obìnrin wá láti bùkátà sí pàápàá jùlọ àwọn tọ́lọ́ kẹ́ ní kí ọ̀tọ̀ nínú wọn tàbí wọ̀ọ́dọ́ tó ṣẹ̀fẹ́ mari múra o àfáà ní ó gbàgbé láwọn ó ní àtẹ̀lé àmọ́ fún ní excuse áfún excuse náà torí pé kọ̀dí láti láwùlẹ̀ ọdún fi ìdálẹ́kà fáwọn àyẹ̀ sánú tí mo tábà lè ṣàbà tó gbọ́ ọ̀dọ́ ni ọ̀dọ́ rárá tó gbogbo àti ìgbà tó padà kú gẹ gbogbo eré ìjàmbá láàárọ̀ jọba àánú ojú twenty two to twenty three years ẹ̀kọ́ ọ̀dọ́ rárá ni ó jẹ́ nígbà tó fẹ́ ọ̀ kì í sọ̀dọ̀ twenty six o lágbègbè tí ẹ̀fẹ́ gbọ́dọ̀ thirty ọ̀ ọ̀dọ̀ tásìkò ẹsẹ̀ ń wáyà wá àkọ́kọ́ náà gbogbo ìjọ́dọ̀ gẹ́ ti fẹ́ tán ó ti súnmọ́ pọ́sì lọ sẹ́gbẹ́ ọ̀dọ́ gẹ́gẹ́ ọ̀dọ́ gẹ́gẹ́ ọ̀dọ́ tó bá má dì lásìkò yẹn òun gẹ́gẹ́ ló máa dùn fẹ́ ló máa dùn fẹ́ <laughs> kámọ́ aṣọ obìnrin tó náà bá lọlé ọkọ láàárọ̀ ọjọ́ rẹ̀ tí ó ti jẹ́ pé ó jẹ́ kó fi ìgbà ọ̀dọ́ ìgbà ọ̀dọ́ gẹ́gẹ́ ó ti fi ṣe boyfriend and girlfriend ọmọ seventeen eighteen lọ́gbọ̀n ti ṣe fọ́ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ló ṣe ṣe ṣe ṣe eighteen nineteen twenty ló fi ṣe gbogbo ẹ̀ tó ọ̀rọ̀ àbọ̀lẹ̀ ọkọ kò ní bá ṣe bọ́kọ ó ti lo gbogbo sáì tó yẹ kó lò fọ́kọ ó ti lò fọ́ boyfriend so eléyìí ẹ pé ọjọ́ ti gbé lọ́jọ́ orí ẹ̀ lọ ó ti dọ̀bù déètì ó ti ṣubú déètì gẹ̀dẹ́wò nígbà tó wà nípò ọ̀dọ́ rẹ̀ àfáà ni wàhàkíkàtú lọ ìhàtú jamal bí wọ́n sọ pé ìyẹn rẹwà ẹwà gẹ́gẹ́ nu radiyallahu ta'ala anhum ajma'in báyìí náà ṣe nínú gbèsè ayé wọn ayé dòdò ní ayé fúláwà wọn jọ ń para wọn lẹ́rìn wọn jọ ń rí dùnú nínú ara wọn ọkọ̀ ò lọ́bí sẹ́mẹ́ àti lọ gan-an ọfẹ́ ẹ̀dọ́rà ahadi ayyamil juma'i marra bihi waliduhu Abubakar nínú ọjọ́ kan ọtí jọ nínú ọjọ́ kan nínú gbèsè ayé wọn Abubakar bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wíńdò wọn ilẹ̀ gbélé náà ni ó ní òun máa wò pé òun lọ mọ́sí ìdó fẹ́lọ kírun kábùdá jáde káwọn jọ lọ asami àwọn mìíràn asọ̀lì dáàr yunagi àti kata ọ̀yọ̀hàdìsọ abilikalami latif almasul ọ̀tọ́rọ̀ kahuma wà mọ́dọ̀ bó ṣe ó kàn gbóhùn lábẹ́ ni pé abdullah ó ń sáré ìyàwó rẹ̀ lọ́wọ́ nulé ń sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn kalamu latif almasul ọ̀rọ̀ tó lẹ̀ tó jẹ́ pé wọ́n ti boyin sí ó abákìbá lọ ń ṣe ẹ̀fún wọn lẹ̀ ọmọ bọ̀ ọmọ lọ kírun sọ́lá òkìrùn tán fún màádá màá tó kírun tó bá tún padà bọ̀ wálé ọwọ́jọ́dà òun láyà zọ́rọ̀ láhàrí màá tó padà bọ̀ láti fọ́n sí ìdótú rí pé kò tí kúrò rí àjọ ń fara wa létí àjọ ń sọ̀rọ̀ àjọ ń múra wá sí àjọ ah, bá pe abdullahi <laughs> ah, ajmaat صوت دماني قال عبد الله أما صلى الناس عبد الله <laughs> لا صوى يذكرون قال سمع أرجو يشكو نبغى نشكوني يشكوني قال ما شاء الله يشكو وا يعني أنا يشكو تودا المحمود أنا يشكو المضمون تجينسي أبي صويتا معظم Damask àtúnṣàtọ́ rẹ̀ fún wa náà àwọn olóṣèlú ti kọjá ẹni tó jẹ́ pé ó ń pè wọ́n ó ti pè wọ́n fún forty years ló wá fẹ́ lọ pè wọ́n lọ́kàn lórí òkè ló wá rí obìnrin kan ìṣùkúdà gbé ṣe wà bẹ́ẹ̀ títí títí tó jẹ́ pé ikú padà àti àlàyé nínú àwọn olóṣèlú ti kọjá àlàyé hàn sọ ìṣùkú ló gbé Abdullah ṣẹ̀pá àwọn obìnrin yasur nadal obìnrin hàtà àlà àhàrọ̀ kàlà wàhùnà àbáwáfọ̀ kọ́lùkìláì ìsàrà obìnrin lè sọ ẹni tó jẹ́ pé ọ̀jọ̀gbọ́n ni ó lọ́pọ̀lọ́ wọ́n lè sọ́dọ̀ tí ò ní ma ti ń ṣe mẹ́ ọ̀gá mẹ́ta àfáàkílẹ̀ ń sọ àfáàwẹ̀ palàwá ẹni tí sọ́bù mi so àwọn obìnrin ọmọ ìṣẹ̀lẹ̀ Abdullahi ni àwọn sọ́lá náà táwọn èèyàn ti kírun kọ́lá Abubakar náà ah, abájọ́ àwọn èèyàn ti kírun ah, olùsọ́gbọ́n láti ká àti ìká adìlì máa ṣùwọ̀ tìjárọ́ àti kàkójọ́rọ́jú aláyè lọ bí iṣẹ́ mẹ́ àtòwò òtẹ́ ẹ̀rí bísàsì jẹ́ kọ̀kọ́ mẹ́ ah, ó tún wá bọ́ débi ìdí sọ̀lá ó tún wá jẹ́ pé ó tún ti jẹ́ pé ó tún ti níbi kó lọ sí ọ̀rọ̀ yẹn tàlẹ́ kò hà láṣẹ pé ọkọ̀ obìnrin lẹ́wọ̀

tí bàbá rẹ bá ní kó kọ ìyàwó rẹ ó dọ̀rọ̀ yẹ̀fọ́ kó kọ nítorí ọba sì dàtó ó ń torí ọlọ́run bá ní ló jẹ́ pé ó mọ sàdúrà rẹ pé ọlọ́run mọ̀jẹ̀ bá mi sọ pé kí n kọ ìyàwó mi o ó ń torí pé ọlọ́run bá sọ pé wà kọ́ dọ̀rọ̀ bùkà Allah ta'budu illa hiya wa bil walidayni ihsan lára ihsan lára ihsan ò ní wípé kó gbọ́rọ̀ sí bàbá rẹ kó gbọ́rọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu àwọn kẹ́kẹ́ àwọn onímọ̀ wọ́n sọ pé ara rẹ̀ ni àwọn kan nínú àwọn onímọ̀ sọ pé rárá a wò pé kí ló fà á tí bàbá ìfin ní ká kọ irúfẹ́ obìnrin yẹn kí ló kí ni sábàbí ìfin ní ká kọ àwọn kan láti ẹ̀ ní ó sábàbí rẹ̀ ó bá ti ní ká kọ kọ náà kákọ náà afáwọn àgbàdo sẹ́mi rahimahullah ta'ala wọ́n ní sáré ń dáàmú sọ́rí mọ́sálà yìí náà ni wípé ọ̀nà méjì ló lè gbà wá alákọ̀ọ́kọ́ kárí wùdúùdù sábàbí ṣàlàyé kárí ìdí kan tó jẹ́ pé ìdí yẹn ó bá ṣẹ̀rí àmú tí bàbá wa fi sọ pé ká ṣe kí ni ó ká kọ ìyàwó wa gẹ́gẹ́ bí irú tàbí bákìrì ẹ̀rí pé abákìrì kò sàgbà sí Abdullahi bin abákìrì tí ọ̀lọ́ ọjà mọ̀ sódì kọ̀kọ̀ wà láti ẹnu ibo ti sàṣepamọ́ owó ni ẹ̀rí pé àwọn sábà ọ̀pọ̀lọpọ̀ obìnrin àwọn èèyàn ti kàn mélòó mélòó bí tí òjò ṣe tọ́lọ́ nígbà àwọn obìnrin àwọn òye kan wà lọ́dẹ̀ rẹ̀ ẹ̀rí pé àdìsí àdá yúùsù náà dẹ̀ wà lọ́dẹ̀ ẹ̀ńtọ́ yẹ pé inú kí ẹ jẹ́ta yúùsù ó náà ní pé kó jẹ́ pé ìyàwó rẹ̀ ó ń kọjú ọkọ̀ tó ṣe tọ́lọ́ àbúgbẹ̀ngàn ló ṣe tọ́lọ́ ta'ala wọ́n tẹ́ ká bá rí sábàbí ṣàráyì tá a bá rí ìdí tó jẹ́ pé ó bá ṣẹ̀rí àmú tí òbí wá fi ní ká kọ obìnrin lákòjò obìnrin àbí kéèké borí mọ́ ṣíralẹ̀ tàbí òun kẹ́fìn kẹ́kẹ́ tàbí ìṣẹ̀ṣẹ̀kúṣe pẹ̀lú àdúgbò àbádáwà ní kò kọ́ ní ayé olóòláìkẹ́ irú ẹni báwọn tó mọ̀ bọ́ sí ipò pé ó sẹ òbí rẹ̀ wọ́n náà mọ́ tó wáyé pé ìdí tí bàbá rẹ̀ fi ní kọ́ ọkọ ìyàwó rẹ̀ àbí màmá rẹ̀ tó ní kọ́ àwọn òrójú rẹ̀ lẹ́mọ̀ọ́ gbogbo ìwàtí mọ̀mọ́ ìrìnàjò mọ́ sọ̀rọ̀ bá sọrọ nígbà tó gbé òun dé ó di pé kò ní ọmọ bọ́ta àbọ̀ wọ́n gẹ́gẹ́ ló kí ni o lójú rẹ̀ bọ́ta mọ́ mọ́mọ́ ìrìnàjò ah, àwọn òpin àbá di ló dérú bẹ́ẹ̀ owú ló sún màmá rẹ̀ débi kó ní kọkọ ìyàwó rẹ̀ tàbí àbá yẹn lówú sún débẹ̀ àwọn àfáà sọ pé là àníkọ obìnrin níbi irú yẹn àníkọ ṣùgbọ́n pẹ̀lú adam pẹ̀lú pé àwa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ wá ṣe lẹ́jẹ́lẹ́jẹ́ pẹ̀lú àwọn òbí wa àmọ́ wá gbọ́nà pé sì wá ní o pẹ̀sẹ̀ wọn láìsí mo wá gbé fún yín dòní kí ni kan tí mo ṣe ń mẹ́tàlá yóò dùn bẹ́ẹ̀ <laughs> orísọ báwọn tó jẹ́ níṣe àwọn afáàní níbo ni àfáàlẹ̀ sami rahmanullah ta'ala níbo ni wọ́n ti rẹ́rìn nǹkan tààsọ afáàní bọ̀ tó lè ṣe ẹ̀kọ́ jẹ́ pé a ní mọ ìdí tóbi wá fi ń kákọ̀ ìyàwó wa a

ẹni ẹni ṣàgbépadà àwọn ìtọ́wọ́ bẹ̀rẹ̀ fatuwa ń gbà mí wọ́n ti máa ń lòpin náà àwọn kan gbọ́dọ̀ pé kẹ́kọ̀ọ́ wà káfà kọ́ ẹ̀ sáyẹn àbí kọ́ ẹ̀ ǹdọ́ọ̀sẹ̀ náà wa ó ní à aláìsà nàbí ọ̀sọ́làmà kọ̀dẹ̀ amọ̀ra ibn Umar ayò tó lè kọ̀sọ̀ gẹ́ta o ṣe ní amọ̀ra Umar dìdàrí kí lọ́kọ̀ ṣe bí Abdullahi ibn Umar anábì ti pàlà ṣe pé kó lọ kọ̀yàwó rẹ̀ nígbà tí Umar pa Abdullahi lẹ́sẹ̀ pé kọ́ kọ̀yàwó rẹ̀ tí Abdullahi ọ̀dáhùn tí wọ́n lọ fẹjọ́ rẹ̀ sún anábì anábì ní ọ̀rẹ́ àlọ́ kọ̀yàwó rẹ̀ ní ìpàlẹ́ ìsọ̀rọ̀ ẹmọdún náà sọ fún mama ahmed mo kó wọn ṣé kí wọn náà ṣe pé kí ni o kí wọn náà wọ́n dọ́ọ̀sẹ̀ pé lọ́ọ̀kọ̀ bẹ́ẹ̀ bá ṣe sọ náà ni bí wọ́n làfà wa ṣẹgbẹ́ ni muhammed sọ ahmed ahmed ó ní wàhálà àbúrúkà islam umar ahmed bàbá rẹ ṣé ló yàn bí umar àwọn afáwàlẹ̀ ìṣẹ́gbẹ́ rahman allah ta'ala wọ́n ní àjẹpẹ́ ní tí muhammed sọ mẹ́yẹn ni pé tó bá yẹ pé irú èèyàn ẹni rẹ̀ bí Umaru ni bàbá rẹ̀ tẹ́lẹ́pẹ́ bí Yorùbá ti ẹ̀sọ́ reason tó fi ní kọkọ̀ ìyàwó rẹ̀ gan ní tó súnmọ́ pé reason yóò ṣe kí ni o yóò jẹ́ reason tẹ̀sìn tó bá jẹ́ pé ò lè fọwọ́ gbáyà bíi pé bàbá rẹ̀ dàbí Umar ìdá tí bàbá rẹ̀ bá ní kọkọ̀ ìyàwó rẹ̀ wọ́n gbọ́dọ̀ fún ọ ní kí ni o ẹ̀rí àbí àlàyé táfẹ̀ pé ah lóòótọ́ àti òdo ó bùkátà sí kó ṣe kí ni o Abubakar Siddiq radiyallahu anhu bí ta ti lọ ni pé ó sọ fún Abdullahi oníkọ́ kọ ìyàwó ẹ̀ torí pé kíni torí pé ìyàwó ẹ̀ kọ́ di láti kíni o àti kí omi jàmá jàmá ìwà àwọn obìnrin ti wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn òun gan ni ó tún máa hàn ọkọ àkúrò àǹfààní kí ọkọ àti ìyàwó tuntun tí wọn ò tí ì lè dágbèsè ayé ara wọn gbé kí wọ́n má jìnà sílé bàbá wọn àlàǹfààní ẹ̀ mo yá o ọkọ àti ìyàwó kíni o tuntun tí wọn ò tí lè dá ìgbésí ayé wọn gbé wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ gbé sáyé ni ọ̀dọ́ tuntun ni wọ́n wọ́n ti mẹ́sìbìrà wọ́n ti lẹ́sìbìrẹ́sì bá ṣe ń ṣègbésí ayé ọkọ àtìyàwó tẹ́ ẹ bá fi wọ́n lẹ̀ ẹ sì lè bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ọkọ ọmọ twenty ìyàwó ọmọ seventeen àbí sixteen wọ́n sì jọ nífẹ̀ẹ́ ara wọn ọkọ ọlọ́run owó sì mẹ́lọ́wọ́ ẹ̀ ìyàwó ọlọ́run ó lẹ́wà ó tún níwà ẹgbẹ́ta bá sọ́ra shoprite lónìí foodco lọ́la brent lọ́túnla ni wọ́n mọ̀ ṣe tó fi yípo tó bá yá ọkọ̀ ọmọ tí múnú gbà lóko yóò fẹ́ look nice tó bá yá ìyàwó náà mọ̀ wọ sneakers àbẹ̀wò náà wọ̀ kí àwọn oríṣiríṣi kọ́lọ̀ yóò gbé sóò sára ìdáàbò pé kó sáré bá kí gbogbo ẹlẹ́bàá need káwọn bá débi táwọn lọ wọ́n lọ jẹ lọ́ọ̀chì ní ní Agodi tó bá di dínà wọ́n lọ Ventura ẹni pé tẹ́ẹ̀ sọ́ra ẹ̀sìn ó lọ́mọ́ ọlọ́ Sokoto brọ́dà wà tí mẹ́rin kí ni o yóò àmọ́ di doubting tó bí ó sàfẹ́ kí o gbẹ̀ẹ́ ṣe kí ni o kó dúró déédéé corporate so èyí mọ́dọ̀ irú àwọn ọkọ̀ àjẹ́wó bá yẹn ẹ̀tọ́ àfi wọ́n lẹ̀ wọ́n lọ ah. àbẹ́kọ̀ọ́ àti Port Harcourt ẹ̀rí pé ẹgbẹ́ padà lóhun lẹ́yìn ọdún márùn-ún tọ̀ nǹkan tó ti ṣe islam wọn àwọn nǹkan yẹn ṣàǹkì sí àwùjọ wa àfẹ́gbẹ́ fámìlì gbé náà ni àfẹ́gbẹ́ gbé àfẹ́gbẹ́ fámìlì gbé tọ́ alhamdulillah ọ̀làjú náà ni bọ̀ kó sílẹ̀ ìfimẹ́ mo ti torí pé abakiri ilé abdullahi abdullahi abubakiri kò jìnnà sílé abdullahi abakiri abakiri fi rí o tó wá pẹ́ ẹ̀kọ́ láàrin oṣù mẹ́ta ẹ̀kọ́ láàrin ọdún kan ni wọ́n lè má ma o radiyallahu anhu májìmáì abakiri sọ fún ọmọ rẹ̀ pé ìwọ ìwánjọ́ bàlùkà àmọ́ ọmọ mi jẹ́ ọ̀mọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀yin òbí ṣé báyìí lẹ́yìn ṣe rí sáwọn ọmọ yín tí wọ́n lọlé ọkọ àbáwọn ọmọ yín tó ṣẹ̀ fẹ́yàwó èyí tó kàn yín lẹ̀ bá wọn rán ẹ̀sìn wọn ẹ̀ bá wọn rán ẹ̀sìn wọn owó lẹ̀ bá wọn rán economic life wọn lẹ̀ bá wọn rán ẹ̀sìn wọn ẹ̀ bá wọn rán pé àfà ṣòdóyìn mọ́ ìgbàlẹ̀ láì gbàdọ̀ ti fẹ́yàwó ṣé ò sí ẹ̀ bá wọn kíyèsí ẹ̀sìn wọn tó pé ìyẹn gángan òun náà ni kí ni ìní ó dùn yín nípa àwọn ọmọ yín àtẹ̀yìn ẹjọ́ padà sínú àlùjànnà abákì sọ fún ọmọ rẹ̀ pé ha obìnrin tó rẹwà tó wọ̀ lójú ìkọ́ọ́lẹ̀ mọ́jọba ayé rẹ̀ jẹ́ o mọ́jọba ẹ̀sìn jẹ́mọ́ ọlọ́wọ́ àtẹ́pẹ́ nígbà míì ń bẹ tẹ́yìn bá fóbìnrin tó rẹwà tẹ́yìn bá rí pé ó fẹ́ kó bẹ́yàn ó ti rá kúrò àtúntẹ́lẹ̀ kó tó fẹ́ ó dé kò sí ha ètò gan-an tẹ́gbẹ́ lọ́sàn-án lóru ọ̀rọ̀ fẹ́ náà ni lẹ́jọ́ ń sọ ẹsẹ̀ jìfẹ́ náà ni ọ̀sáàyè tẹ̀sìn òṣèdàgbàsókè mi ẹ̀sìn ẹ̀kẹ́ ìsara yẹn o àwa yàtọ̀ sí àwọn kẹfẹ́rí ẹ̀rí gbà pọ̀lọpọ̀ àwọn tó máa ń wo social media àwọn tó máa ń wo tó máa ń ka novel love story àwọn love tí ò rí àwọn àwọn dẹ̀ndẹ̀ àwọn love story tí ò rí inú fẹ́ practice pẹ̀lú ọkọ rẹ̀ tó gbogbo gẹ́gẹ́ra èwo ní gbogbo gbà alkọ̀ èwo ní kìníkà táwà gbogbo kiri náà àsìkò díẹ̀ ní àlọ́pàdé ọlọ́run a ní ká máa ń ṣe dáadáa pẹ̀lú àwọn ìyàwó akọ́ bọ̀tí wà kàdá àdìkà jà náàkó kó máa ta àwọn wàsàtọ̀ ọmọ bá ṣe yí ní ìjọ ìwọ̀ntúnwọ̀nsì abúákìrì ní kọ́mọ rẹ̀ kọ ìyàwó rẹ̀ ẹ jẹ́ káwọ̀ wẹ́ Abdullah bóyá gbọ́ sí bàbá rẹ̀ lẹ́nu àbí ògbọ́ وكان عبد الله طائعا ha سميعا لكلامهما عبد الله ما دعا ما البركه ني ọmọ tó ń gbọ́rọ̀ ni ah nígbà tó gbọ́ ilé lẹ́nu bàbá rẹ̀ nǹkan ṣe ó ní ó òun rípò ó náà alámọ̀rí ẹ̀sìn ti ń dínkù ó di rí kó rọrùn

o ti ń láìkẹ́ lọ o ti ń dáfọ́tò lówó rẹ̀ kí wọ́n sọ pé ah, ẹnu kan fà ọmọ tẹ́ ẹ rí i ìmọ̀ gbórin ṣébi tí wọ́n ti yẹ pèsè bọ́ rí ìbọn tí òun kí ṣe kùránì ní gbọ́ orin ní gbọ́ àgbẹ̀jọ́ àgbà pààrọ̀ rẹ̀ gba àfa ìbẹ̀rẹ̀ ọlọ́run kùránì ní mọ́ ń èyí ò fẹ́ wá àwọn akáláti kí ni láti dìfẹ́ǹdẹ̀ ogbófẹ́ tí wọ́n náà fẹ́ àfẹ́ni ọlọ́run máa tó bá tí fẹ́ ò bá tí ìwọ náà kàn láàrin rẹ̀ fà bàrẹ̀ bí náà ti dé tó ilẹ̀ ìṣàlá àmọ̀ tírínẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bọ́ra ọ̀pọ̀lọpọ̀ sísítà lọ́dà tó rí lọ́dà tó fẹ́ fẹ́ èèyàn lówó lọ ó dẹ̀ hansom níwọ̀n bá tiẹ̀ alhamdulillah ó tún mọ̀wé ló tún mọ̀ kí ó díẹ̀ bọ́wọ́ ṣe isbal ṣùgbọ́n ẹ̀kọ́ dá kókó sẹ̀ táwọn ìsàlẹ̀ kó wọ́n sọ pé ah, ìsà alágbẹ́ta mìíràn akídàbọ̀dà ikú ìṣàlá màmá jọ̀nà kò sí tó sun bébẹ̀ iṣkù ti mú kó rọrùn láti fi rú èèyàn bá ń lẹ̀ Abu Abdullah ó wà kọ ìyàwó rẹ̀ obìnrin bá kó lọlé wọn obìnrin ní adáàlú náà ọjọ́ máa nà ẹ̀mú àbí pọ́lọ̀ tààrà ń sọ Atika bintu Zaid ibn Amr ibn Nufayl radiyallahu anhu anha ọ̀dọ́ha ọ̀tà àwọn wọlé ti yá ìlà báyìí ti àbí yá ó náà bá pẹ́rù rẹ̀ pé tọ́ ilé ọkọ <laughs> wọ́n ti dá mọ́ lọ nítorí pé ọkọ ò lè ṣe nǹkan mímọ́

ẹ̀mí ò kọ́ra wọn o wọn ò jọ lálàáfíà nínú ara wọn ò jọ róorun sùn nínú ara débi wípé wọ́n jọ wọ́n jọ wọ́n jọ ń mìsì ara wọn ni ẹ́ ó ní Abdullah mìsì ẹ̀ nílé rẹ̀ àti kàdá ń ṣe kí ni o òun náà mìsì Abdullah wọn náà di mọ́tì iya àdàmọ́fà àlàtì àti kàdá wọn rí gírẹ́tì pé á ah, kí n sì bá sì sì mọ̀rin kí n máa tì í ta tó bá ṣe kí ni o wọ́n ti tó kẹ́kàmọ̀ ṣẹ́ẹ̀tì alam lásìkò orun bá ti tó kàmọ̀ tira wá da jẹ́mọ́sẹ̀ pé ara bá ń sọ nípa ìṣkù ó lágbára yóò yẹ ẹ̀rọ táwọn ẹ̀rọ mẹ́rin kọ́ṣẹ̀ pé ẹjọ́ kí ìdájọ́ ọkùnrin tó bá súnmọ́ ìyàwó ẹ̀rọ sọ̀rọ̀ mọ́dọ́ ẹ wá wò pé ah, ah. pé ṣé ẹ ẹ̀rọ pẹ̀sẹ̀ àwọn pé ẹ̀rọ pẹ̀sẹ̀ àwọn ẹni ọjọ́ ṣọlé mọ̀ tó ní olórí mo ti mo ti dárú bèrè bẹ́ẹ̀ náà dábì jẹrin à ń tọ́rí kọ̀tọ̀tọ̀ tó mọ̀ sí pé láti báwọn kan máa ń bẹ nínú ṣẹ̀rí àsìláàmù yóò mọ̀ pé ṣẹ̀rí tẹ́lá kan àdìsà bẹ́ẹ̀ pé à yàrá sọ́ra halak àmọ́tí wa ah, mo ti so irúfẹ́ ẹ tó wá pé irú nǹkan yẹn bá wá ṣẹlẹ̀ ẹ máa ò gbà kúrò lè sọ̀tò máa rò pé àtìkà Abdullahi sàbẹ́ ni wọ́n adúláwọ̀ ni ah, wọ́n tó wọ́n gbà àbádàjì máa àbájú wọ́n gbọ́n láti pọ́lá sùkúrù fáwọn ti wá ta ọ ọjọ́ ń blé mara àtìkà ń blé mara rẹ̀ ní ju ẹ wọn Abdullahi náà rí gẹ́ẹ̀sì pé kí làwọn abádé bàbá yìí irú obìnrin báyìí jẹ́ tẹ́yẹ̀ máa fẹ́ lọ́jọ́ mélòó tó wà ló ń lọ àfẹ́kú lélẹ́yìí ọjọ́ wa ń sepin ni ọjọ́ wa márùn-ún ọjọ́ orí mistake ara wọn ó ní kánà ti dára Abdullah mùláṣíkọ̀tán lè dárí wàlídì àbàkó tó sàbẹ̀kọ̀ ilé Abdullah ó lè mọ́ lè ta ní báyìí ilé bàbá rẹ̀ وبينما أبو بكر دلعان يصلي على سطح داريدة ليلتين إذ سمع عبد الله أبو بكر ينفذ على عنده كان اللي تيه ló bá gbọ́ àbdùlá ọmọ rẹ̀ kí ṣùkú ti bẹ́ẹ̀ tẹ́jẹ́ ti bẹ́ẹ̀ bọ́ láàánsáàkì mọ́ zárọ̀ ṣáàrì kan. àtìkù láàánsáàkì mọ́ zárọ̀ ṣáàrì kan. wà máa náà àkómọ́rẹ́ yóò lẹ́hà máa àmì lè mọ̀tọ́ wákò. àtìkù láàánsáàkì mọ́ zárọ̀ ṣáàrì وما ناحكم ري حمام المطوق وما ناحكم ري حمام المطوق عاتق قلبي كل يوم وليلة عاتق قلبي كل يوم وليلة لديك بما تخفي النفوس معلق ládàríkìbì máa sọ̀kọ́ fẹ́ nà fọ́ ọsọmọ̀ alákùn. ládàríkìbì máa sọ̀kọ́ fẹ́ nà fọ́ ọsọmọ̀ alákùn. ládàríkìbì máa sọ̀kọ́ fẹ́ nà fọ́ ọsọmọ̀ alákùn. làhá kólókọ́ jazilọ́ wàrá yóò wà máa ń pìkún. làhá kólókọ́ jazilọ́ wàrá yóò wà máa ń pìkún. وخلق سوي في حياء ومصدق وخلق سوي في حياء ومصدق وخلق سوي في حياء ومصدق ولم أرى مثلي طلق اليوم مثلها فلم أرى مثلي طلق اليوم مثلها ولا مثلها في غير شيء تطلق ولا مثلها في غير شيء تطلق ولا مثلها في غير شيء تطلق انت قرأ يا عبد الله بن بكر صعبيني ساعاتكم لا أنسى كما ذر شارق وما ناحكم رجل الحمام المطوق وما ناحكم رجل حميم المطوق ó ní ìṣkù ti dé bàbá ẹ̀ abákìrì yẹn náfìlà ń jẹ ilé ń dárò ṣẹ́gbẹ́ tó gbọ́n kálukú ni Abdullahi ń dárò ìyàwó tí wọ́n ní kò ń kọ́ ọ̀rẹ́ bàbá òṣègbó hmm. ní ni so àrùbí sọ fún wa ìkìlọ̀ ti wà yí pé gbogbo ẹnìkan tó bá ti gbọ́ àbákìrì bínú ó ti bá nàbí bínú sallallahu alaihi wasallam so gbẹgbẹgbẹ sí wáyé náà àwọn fàdá ìlà àbákìrì èyí pé ìgbà tí Umaru bí tó ṣe nǹkan àdáàlọ́ àwọn àmì à àbákìrì ọ̀dọ̀ láàrin kí ẹ jẹ́ pé ẹ máa bínú ẹ máa ti mú bínú báyìí ó ti máa sọ̀rọ̀ bínú so gbogbo nǹkan tó bá àbákìrì tó mú ní ẹ̀dùn pátá Àátíkù láàáńsáàkà máa zárọ̀ ṣàríkọ́. Ohun olè gbàgbé ẹ̀ gbogbo gbogbo bí nǹkan bá ṣe rí irú rẹ̀ kọ́lẹ̀ ẹ̀mọ́ ń gbàgbé. Wà máa láhàkù rí yọ́lá àmì ìmọ̀tọ̀ wakó. Ó ìdárò tó ń mọ̀ ṣe ìdárò tó ń ṣe fún ọ. Kò sí irú bóòlù ẹ̀sìn fẹ́ sọ pé kí sánmà òṣùpá kó máa dárò ẹyẹ ẹyẹ tó jẹ́ pé ẹyẹ ilé wa ni tó wà funfun àdàbà ni tẹ́gbẹ́ bí lọ bí ń báyìí kò síbi tí o tínú yóò ti ní máa dùn ẹni pé ẹ bá funfun ẹyẹ ilé ẹ fẹ́ rí gbogbo àgbọ̀n ẹ̀ kí sọ́mọ àbẹ́ òṣùpá ọjọ́ kẹrìnlá tó dárò ẹyẹ ilé bá wọn níbi níbi ẹwà tí ń rí àti bí ń jẹ́ kí sọ́mọ ṣe kíni o bí ń bìtítà rẹ̀. àti kò kọ́ كل يوم وليلة أعاتق قلبي كل يوم وليلة أعاتق قلبي كل يوم وليلة لديك بما تخفي النفوس معلق لديك بما تخفي النفوس معلق أعاتق قلبي وأعطيك ọkà mi tó ń wò yìí àtọ̀sán àtòru rẹ̀ làdáìkì ọ̀dọ̀ rẹ̀ ló ń wà o nǹkan tí mẹ́ ń pamọ́ sínú ẹ̀mí tẹ́gbẹ́lẹ̀ mi lọ́wọ́ àtọ́pẹ́ ọlọ́nìkan ló mọ ibi tó fi sí ẹ̀rẹ̀ fi lè torí rẹ̀ lọ Àbújá láìlówó ọkọ̀ tí ó wà wá níwọ̀ tẹ́là lọ wọ́n ó dì mọ́ su yóò ti kọ́ sọ ní báàgì sówọ́ tó bá dán èyí tí ó fi gbẹ̀rẹ̀ pé ìgbà tán dìyàn mọ́ tẹ́là láti fi lọ Àbújá ṣàǹfẹ́ yóò ti dọ̀tí tó ti wá gbé báàgì kan yóò ti daṣọ mi lẹ́gbẹ̀ẹ́ tó ń bá ti ọkọ̀ dé òun ọmọ sáà sí kan tó wọn ti tó wọn ti chẹ́ǹjì irú nǹkan jẹ́ pé ìmọ̀ tó fi nù fún oṣù mọ̀ alákù lẹ́gbẹ́ ọkàn nínú ọkàn ní mẹ́wàá àwọn sókọ́ nínú ọkàn ni kò sí fojú rí ó ní ìwọ. olùkún jọ́sẹ̀ ló ń wàrà yóò wà máa ń tè kọ́. kí la fẹ́ sọ nípa àti kàtà rẹ̀ ṣe. níwà ìwà tó dáa parí kí n bẹ́ẹ̀ fún. pé èèyàn tó níwà tó ń tó bẹ́ ìyẹn nínú òrì kó kalẹ̀ fọ́kọ. ayé ó tún ní mọ̀lẹ́bí tó dáa fi wá dìrò wáyá. ọkọ̀ lùkù ìdẹ́dà tọ́lọ̀ tó wá dá ọlọ́kùn sọ̀wé ọlọ́mọ dáadáa pọ̀ ẹba tó wá rí tìjú ara rẹ̀ ẹba gbogbo ẹba yàrá báyìí dùn lẹ́màrí mẹ́. falam arọ mithili tallaqal yawma mithlaha. abdullah indaro atika ó ní lámà arọ mithili sẹ́lú ọ̀dọ́ ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tuntun bí irú òun yóò wá máa kọ́rú obìnrin àlùbáríkà báwọn. ولا مثلها في غير شيء تطلق. kèé sì ṣerú kèé ṣerú ẹtú ó ní kèé serú òbí ń bá lèèyàn mẹ́kọ̀ọ́ fígọ́rì ṣe fígọ́rì ìjárò mi lẹ́yìn ìsepó lẹ́sẹ̀ kẹ̀kẹ́ lọ́rùn kí láti kà sí serú rẹ̀ bá níwọ̀n ló irú òbí ń dáadáa bá lọ́kọ́ wà máa kọ̀ láìsè irú òbí ń bá ń gan bọ́ bá sẹ́kọ̀ gan ọkọ̀ ọmọ ẹ̀ sábà ń filẹ̀ o ẹ̀ ń bẹ̀ ẹ̀ sábà wọ̀rí mo jẹ̀bi ọlọ́run dáhùn

ó tún wò bá ó tún fún fèsì ni ìyàwó ìṣà ni mo kẹ́kọ̀ọ́ àrùbí gan àrùbí gan fẹ́ kí n fún ọ lẹ́sì sọ́tán ó sì tún fún ọ lẹ́sì tán náà hàn àá ọmọ Abubakar ni <laughs> inna ibnatu abi Quhafa sallallahu alaihi wasallam amina aha mo jẹ́rìí ẹni tí mo ní ọmọ Abubakar nu ọmọ èsì ọ̀rọ̀ pọ̀ ṣé gbogbo obìnrin lọ́kọ́ ọmọ sọ wà síyàwó ẹ̀ gbàjẹ́ pẹ̀lú àránṣẹ́ lọ bá àránṣẹ́ lọ sí fátẹ́rọ́lá Fátímà pé Fátímà náà lẹ́mọ́rá nàbí kọlọ bá nàbí pé àwọn ìyàwó nàbí yòókù ń fẹ́ kí àránṣẹ́ máa ṣe dédé láàrin àwọn àti ìyàwó Aisha nírú irú nǹkan táwọn ń pè dédé lọ́dọ̀ tí àrẹ́bí sọ fún Fátímà yìí pé ṣé ò ní bá nífẹ̀ẹ́ tí mo nífẹ̀ẹ́ ni ṣẹ́ǹgbọ́ sallallahu alaihi wasallam só ní bá ń ṣe kí ni ò ní bá nífẹ̀ẹ́ tí mo nífẹ̀ẹ́ ìdáná náà mọ́ àwọn obìnrin kan báwọn ó ṣàfarawé o Abdullahi sọ̀rọ̀ yìí bó ṣe ń sọ Abubakar ọgbọ́rọ̀ yẹ sẹ́mi pé ìṣẹ́sẹ́ ńlá bá ń ti ẹnu wọ́n á máa forí sọ̀rọ̀ àwọn sàhábà rẹ̀ gbọ́nà àríwá wọ́n á máa forí sọ̀rọ̀ Abubakar gbọ́n kan yẹn ó ní bàbá ọ̀dọ̀ lisanu obì abdul abiyat tàbí ìrọ̀sọ̀ àdíkọ́ ara máa yẹ jésù fi nafsi ibni yìí ó dà bákìrì náà wá ọ̀rọ̀ yẹn ó dé tí gbọ́ rẹ̀ ẹ̀gbọ́n náà kiri lọ́wọ́ ó náà wá wò pé ah ìtẹ̀ẹ̀dì fẹ́ mú ọmọ yìí nǹkan lè ṣe ọmọ yìí ó fàkọ́ ọmọ wa aṣọ́rọ̀fọ̀ alẹ́ ìwà kọ̀dọ̀rọ̀ kọ̀lẹ́wò ọlọ́run ti ní kọ́kàn bàbá náà wá rọ̀ fàkọ́ ọ̀lẹ̀ ya abdullah abdullah ẹ̀ lọ́jọ́ <laughs> àti ìkàtà lọ gbà sí kà padà àtúrẹ́kọ̀ mẹ́rẹ̀ pé èyàn máa ń ní àánú lójú bìlìmú mìíràn ọ̀rọ̀ òfin ọlọ́ngẹ́ tó dáwà ṣọ́lọ́mà sọ́lọ́lá sọ́lọ́m sọ pé iná lọ́wọ́ àzàwàjẹ́lá ọlọ́mà tó dáwà kò ní fìyà jẹ nìkan bí dámẹ̀lá àyìn ọlọ́mà ẹrú kaba ilé rántí ọlọ́run àbúrántí ẹsẹ̀ rẹ̀ kan àbí ẹlòmíì wá ń bẹ kó lójú ọkùnrin mi olómi lójú ìyàwó ẹ̀ báyìí a sọ pé lọ́nà àtàbòsí tóbi náà ń sun àbùmújọ ọjọ́ ìyàwó kejì ọ̀nà ọwọ́ ni wọ́n sọ ní alkọ́rì pé ọlọ́run gan bó níkẹ́ tó bá lójú èèyàn yọ pẹ̀sẹ̀ rẹ̀ ọmọ amúdẹ́tì fún un bá bú ẹkún yín yín èyàn nù yóò nù ní o aláyì hàn abubakri ẹni tó jẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ àmì sọ̀rọ̀sọ̀rọ̀ mi ah a bá ní káfà ilẹ̀ báyìí tí ìṣkì bá gbé ọlọ́run kó jẹ́ àwọn bá àwọn ọmọ padà ara wọn ti wáyé ni mm. jẹ́bọ́ wọn mọ̀ yóò padà ara wọn o hmm. ṣùgbọ́n sáà bí làwọn rọ́dí ọlọ́wọ́ àánúwà ó ní abdullahi ní rọ́jì àfíkà lọ́gbà àfíkà padà fàkọ́lá abdullahi farihan jadilẹ̀n ah inú ẹ̀dùn gẹ́ bó ti gbọ́n kí sọ padà ó ní òṣèrò bàbá mi ẹ̀yìn gẹ́ mo fi sí ẹlẹ́rìí báyìí a ní kọ́dìrọ̀ ọ̀já tù ha wípé mo ti gbàgbà torí pé nínú tọ̀lá kò rọ̀jẹ̀rí àtàyè tó yẹ tọ́láàkù tí èèyàn kọ obìnrin ọtí wọn bá kọ obìnrin mẹ́ta ní mẹ́ta wa méjì tó bí mẹ́ta ni ìka ń bẹ à ń pè ní tọ́láàkù rọ̀jẹ́ tọ́kọ bá kọ ìyàwó rẹ̀ lákọ̀ọ́kọ́ gbà àfa ó sọ fẹ́ lé àbá rẹ̀ pé mo ti kọ̀ lẹ̀ tóbìnrin bá fi lè ṣe ìdá rẹ̀ túrù túrù túrù ó sì ń ara rẹ̀ tó ó ti di ntọ́kọ́kọ́ lẹ̀ ṣùgbọ́n tọ̀ láàkù yẹn níta fi ń pè rọ̀jì ni pé obìnrin wọn ń ṣe nǹkan oṣù àkọ́kọ́ lọ àbẹ́sẹ̀ kó oṣù kẹ̀kejì lọ àbẹ́sẹ̀ kó oṣù kẹta lọ́kẹ̀ parí ẹ̀ ọkọ òsì súnmọ́ lọ́kọ́ bá wá súnmọ́ lásìkò yẹn tàbí ọkọ sọ pé o ti gbà padà rọ̀jì rí nìyẹn tọ́láàkù pé mo gbọ́ padà ó sì wà lẹ́sẹ̀ tó pé bọ́kọ̀ pé àbẹ̀lẹ̀ amẹ́ka ti rò pé ṣáàtì lọ kí wọ́n ti sọ pàmí kíra ó sì kó gbẹrù ẹ̀ ó sì lọ fẹ́ síbẹ̀ ti fẹ́ra nínú nígbà tẹ̀ fẹ́ fẹ́ra ẹ̀ ń pariwo ẹ̀ fẹ́ sọ akébìnrin ká ẹ̀ wà kọ́ra yín sọ ṣẹ̀rí ọ̀sán nǹkan bọ́lọ́ bẹ́ẹ̀ sì kọ́ra yín àbí. téèyàn bá kọ obìnrin máa mọ kọ àfa sọ fún àfa alif sọ fún ẹlẹ́ àbá wípé àwọn ti kọ wọn lẹ̀. wọn wá gba àfọ̀wọ́ apàrà wá parí tí àsìkò múra rẹ̀ ti wá jẹ́ mẹ́rin n ò ti jọ sérí ẹ̀kan náà tọ́ sọ́rí náà nù tọ́láàkù yẹn báyínù ni ṣùgbọ́n báyínù ṣúgbọ́n ni tọ́láàkù yẹn obìnrin yẹn ọkọ tún lè fẹ́ padà pẹ̀lú kóso yìí tuntun lórí rẹ̀ irú lẹ́yìn àìmọ́ sọ pé kọ́kọ́ lọ fẹ́ ọkọ mi nà ó kó tó wá padà fẹ́ ọkọ ọkọ àárọ̀ rẹ̀ padà hàn ètò àti mọ́ sọ ìlànà pé nàìjíríà báyínù wọ́n ti kọ́kọ́ ń wò lójú nígbà òdúró tó di bí oṣù kẹta ọkọ ni wọ́n ṣe bẹ́ẹ̀ máa dáa náà ní ṣe bẹ́ẹ̀ wọ́n ṣàjọ rìsọ́ọ̀fù ó parí lẹ́yìn ó tún yá ó tún ṣe nǹkan míì ọtún lóhun ti kọ́ ó tún tún nígbà tó ti kó tókù dáàtì ìdá ó tún parí ó tún padà wọn padà àtọ̀láàkú mọ̀rọ̀ta ìfisàkù màrúf ó tẹ̀sí ọ̀hún ìfisà méjì tí ẹ ṣe rọ̀jì yìí ti parí tó bá délé ìkẹta tó kọ́ bá sọ pé òun tó kọ̀ padà tó tún ṣe nǹkan míì obìnrin ọkọ òun lè mọ̀ yọ́ parí ìdá yẹn ọkọ tó lè sọ́pọ̀ tó fẹ́fẹ́ padà lọ rèé lọ́kọ̀ míì tọkọ̀ ń wá kú tàbọ́kọ̀ ń túkọ̀ ọlẹ̀ padà kìí ṣe kọ́ńtàtì ọkọ̀ o tí wọ́n fẹ̀rẹ̀ àwọn onífẹ̀ẹ́ ṣẹlẹ̀ lóòótọ́ ọkọ̀ ń wá kú àbọ́kọ̀ ń wà ọkọ̀ ọ̀rọ̀ pé lọ́ọ́ padà fi ṣe kí ni o ìlú fi wọ́bẹ̀ ìmọ̀ ká sọ wípé sọ ọkọ̀ ọkọ̀ tí ó lẹ́ pẹ̀rọ̀ jẹ́ ní àbọ̀kọ̀ ní ti bá yìnbọn kí ni o òṣèlú ọjà àtúwà nínú ẹ̀sìn wa tí èèmọ̀ tó kẹ̀yẹ́ bá kọ ìyàwó yẹn jẹ̀mọ́ àyíkẹ́ ń fi ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ìyẹn kọ ìyàwó yẹn sọ pé mo ti yín o lóòótọ́ asekílé o mo ti gbà padà lórí pé ó ń déwájú oúnjẹjọ ó lè jẹ́ pé àáfàá sọ pé òun gbà padà lọ́ba kébìrì mọ́rin lóbìnrin bàbá mi wọ́n ní láìrọ́ o mo ti kọ́ o tàbí bí ìpàdà sọ pé ó ti kọ́ mi o tàbí nǹkan bí ìtúlẹ̀ padà ṣẹlẹ̀ ó ní ah àsọ́wọ́ ìlú tuntun bá súnmọ̀ náà dáàbò láàmán láwò ismo ayman ó sì ní ọmọ kanadọ̀ ẹgbósòwòsòwò ẹbà ìsọ mẹ́rẹ̀ tó gbọ́nà ọdẹ kẹ́ẹ̀pọ̀ ó ní ọmọ kanadọ̀ bí ẹrú rẹ̀ lọ́jẹ́ wọ́n pè ní ayman ó ní ya ayman ìrẹ́ ayman antahub so orí pé mo kọ́ ti gba àtẹ́kọ̀ọ́ra tí ẹ ti dá ń tiẹ̀ ọ̀dọ̀mọlúwàbí látò nílọ ohun tó sọ orí ń tiẹ̀ gbogbo àti ẹ̀mà bẹ̀rẹ̀ ọ̀gá ìyẹ́wọ̀n bẹ̀rẹ̀ ọ̀fọ́gà ní ọ̀nà jẹ́ dáadáa ó sílẹ̀ sí wọn lẹ́nu wọn ó dùn inú ọ̀gá rẹ̀ dùn kọ́kọ́ òfin abájá nàdúrà tó lọ ọwọ́ òṣèlú bí ọ̀dẹ̀ òṣèlú pọ̀fọ́dẹ̀ ààrẹ tínú ẹ̀ tínú máa bí náà ọlẹ́ bínú sáàkẹ́ àríkínú omi kọ́lọ́wọ́ sọ́wọ́sù an tó hùrùkù lè wájì hìlá ó ní mo sọ́dọ̀ wọn láàrin ìwà ayman ìfẹ́ mọ́kì mi ìfẹ́ kankan mo sáàfi sọ pé mo fi wájú rí ọlọ́run ìnàmọ́nù tẹ̀ ìmùkó ìwájì wọ́n ní òṣèrèk wọ́n náà jẹ́láàrí kejì oṣù àgbẹ́láàrí méjì ní òmùwá olóòrùn àbá rẹ̀ kí ilé ìwà lè bá jẹ́rì <laughs> ẹgbẹ́ wọn kẹ́ ẹn tí ó sì jẹ́rì bọ́dọ̀ jẹ́ kí ni ọmọlọ́bì mọ̀kọ́kọ́ ti sọ ọwọ́dọ̀ ọlọ́bí ẹ̀yìn

ìwọ náà jáde o ó fi yóò ṣe àpàlẹ́ fún fún màkọ́rọ̀jà yẹ́jẹ̀rì mi dáre mo ti rẹ́rìí máa rí ọ̀nà pé ìrẹ̀lẹ́rìí ó sì mẹ́mọ̀ mo sì ti bọ́kùnrin ọdún ti àìmọ̀ tí ẹ ti dáńtì ẹ̀ bàbá àná àti ìwọ ẹjẹ́ rẹ̀ rí mi mo ti gbà o ìyẹn ẹsẹ̀ wọlé o ilé wọn mọ̀ ń lọ báyìí ilé wọn ọwọ́ yẹ orin náà ni ó tún kọ ó ní àtíkù kọ́dí tó lè kó ti fi gọ́ìrì rí ìbàtẹ̀. àti kò kọ́dí tó lè kó ti fi gọ́ìrì rí ìbàtẹ̀. wàró jẹ́ ìtẹ̀lẹ̀ àmúrẹ́lẹ́dì òwàká inú wàró jẹ́ ìtẹ̀lẹ̀ àmúrẹ́lẹ́dì òwàká inú. wàró jẹ́ ìtẹ̀lẹ̀ àmúrẹ́lẹ́dì òwàká inú. ورجعت للأمر الذي هو كائن ذلك أمر الله غاد ورائخ كذلك أمر الله غاد ورائح على الناس فيه ألفة وتباين على الناس فيه ألفة وتباين على الناس فيه ألفة وتباين وما زال قلبي للتفرق طائرا وما زال قلبي للتفرق طائرا وقلبي لما قد قرب الله ساكن وقلبي لما قد قرب الله ساكن وقلبي لما قد قرب الله ساكن وقلبي لما قد قرب الله ساكن ليهنك أني لا أرى فيك سخطة ليهلك أني لا أرى فيك سخطة وأنك قد تمت عليك المحاسن وأنك قد تمت عليك المحاسن وأنك قد تمت عليك المحاسن وأنك قد تمت عليك المحاسن فإنك مما زين الله وجهه فإنك مما زين الله وجهه وليس لوجهه زانه الله شائن

asákọ̀ náà ìdí kan tó jẹ́ wípé ìdí mẹ́rin náà ló jẹ́ akọ̀. wàrú jẹ́ ìtìlẹ̀ àmúrí lẹ́bí ìhùwà káyínà wàrú jẹ́ ìtìlẹ̀ àmúrí lẹ́bí ìhùwà káyínà. wàrú jẹ́ ìtìlẹ̀ àmúrí lẹ́bí ìhùwà káyínà. ورجعت ورجعت للأمر الذي هو كائن ó ní bá a ṣe kọ́ náà àtúntì gbọ́ padà ó ìlàmùrìlẹ́dì ìkọ̀dẹ̀wà káyọ̀ ọlọ́nkà ti parí wípé yóò tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ni. kàzálíkà amúrùláhì gọ́ọ̀díwàrọ̀ ìhùn. ìtọ́lọ̀ máa ti yóò tẹ̀lẹ̀ yóò ti tẹ̀lẹ̀ ní. alánàáfì fi he olùfàtún wátàbáyò. aláwọ̀ lọ́kọ́ ó ti pẹ̀lú gbogbo nǹkan fi Fàmá zálà kọlbí lè tàfàrókè ọ̀ìrọ̀. Nígbà mọ́ kọ́ ọdọ́ kàmí ò sílẹ̀ ó. Wọ́kọlbí lè máa kọ́dé kọ́rọ̀ báwọ̀ ọ̀hùsá. Tó ń ti bẹ́ẹ̀, mo sáà ń wá gbọ́nà tí ń fi wá àsùnmọ́sí Allah subhanahu wa ta'ala lórí wípé mọ́mọ̀ pé mọ́sẹ̀ láti bá àlọ́ kírun ní jàmá torí ìfẹ́ ọmọ wọn gbọ́n tí ó gbẹ̀mí súnmọ́ Allah subhanahu wa ta'ala. yahniki anni la rafika shaqqata. ó tó lákọ̀ọ́lẹ́ fún ọmọ kí ọkọ̀ rẹ̀ pé ìrìn nǹkan kan báyìí tí mo fi lè bínú

ilé ohun ọ̀gbẹ́ni rẹ̀ Abdullahi rẹ̀ ó ní ẹnu àwọn obìnrin pẹ̀lú ìṣẹ̀sí wọn ọ̀wọ̀ asọ́dé fowó ta ń tiẹ̀ ọlọ́ndà ọ̀bá ọ̀sẹ̀ kí ni ọ̀sàdé fowó ta àwọn ní agbára lásìkò láwọn séèjì láti gbà nǹkan mọ́ra wọ́n mọ̀ díbọ́ ó ní bó ṣe á gbọ́n ó hmm, hmm, hmm, ti wí náà ti wàlàmí ó sàn sọ pé yẹ́ sàn tún kọ ìtukọ̀ títí tó fi wá di pé to fi wá àfáà ní ọkẹ́ sí bó ṣe gbẹ̀rẹ̀gà ṣùgbọ́n ó fẹ́ wò pé só ti ṣó ọmọ tó ń sọ lóòótọ́ só mìnẹ̀ ó sì fẹ́ wò pé só lóòótọ́ ló ọkà rẹ̀

kí ni rá kí ni mo fún ọlọ́gbọ̀ òkú mi pàtàkì mi o tí kú bá ti ẹ̀pá ní gan ìfẹ́ kí ló tóbi sọ́bẹ̀ àkọ́kọ́ náà Abdullahi òun wò pé irú obì máa kí etí tẹ̀yẹ̀ nìkan gbogbo ni o a tó máa kọ̀ntínú náà jẹ̀ náà ni torí pé ìfẹ́ táyé ìfẹ́ tó ṣe kí ni o ìfẹ́ tó àkọ́ òun kéré pọ̀ bàbá ìlànà àjọ lò papọ̀ ó sì gbọ́ yé wípé tó ń bá ilé lọ kú tí ìyàwó ìbálọ̀ fẹ́ ẹlòmí ọ̀dọ̀ ẹni tó kú sí kẹ́yìn ọ̀dọ̀ ẹni tó bá kẹ́yìn sí lóṣè kí ni ó lọ́dọ̀ àjẹ́ náà ara àwọn wà ní kó kánàtì káǹkọ́ kẹ́ni bẹ̀rọ̀dọ̀ ẹlòmí àjẹ́ náà ṣùgbọ́n wọn àgbà àná máa fi kó lóde ìmọ̀ ìgbé lẹ́nu láti kí àmú wọn ti ọgbó lẹ́yìn òkú mẹ́ tí ì bá ṣe bá mi mọ̀ bá ṣẹlẹ̀ inṣàlá ibi ni àádùn sí náà الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا حول ولا قوة لا أقول شيء Para conheceu não é uma ẹran ibi fáìlì yẹn ni ǹjẹ́ mm, kò dẹ̀ tí wọ́n ṣe. Ah, ẹran kí ni ó tó retí èsì yẹn gan ọdẹ wá ṣe náà ẹ̀ẹ́n ṣùgbọ́n àti sáà tẹ̀lé kó ń bẹ́ẹ̀ nà Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? A matik bab salam. Oh, ah, àbúrò àti kí náà ah ó tún lọ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ jí ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ àmọ́ rẹ̀ lẹ́rọ̀ ṣe ọya ẹjí ẹjí bàtí lọ́nà máa jí bá ti gbọ́ fún ìlú náà ẹ̀yí lè wọ́n. Thank you.